nígbà náà wípé iṣẹ́ àwà lábẹ́gbọ́ ọ̀pá bá fẹ́ àtúnmà àdé ní mátàlásí ìlú bàtà náà ní ọmọ wà ní mọ́. Àbẹ́lúgbèlú iṣẹ́ ọlọ́wọ́ bá ní ara ọlọ́wọ́ bá ti dá àwọn ìgbọ́gbọ́lọ́ ọmọ àwọn fún àwọn ẹgbẹ́ tí ó fi ọ̀nà ńlá tó ti lálọ́rẹ́ ní àrin ọlá, ọmọ ìlàmọ̀ ẹ̀rẹ̀ ní láńlá, nítorí ẹ̀yọ̀ ní ìrìnàjò lábẹ́ ìbáyìí, láti ní ẹ̀rẹ́ àwọn òṣògbó ìlú àti ìṣòwò rẹ̀ bá. Ọlọ́pàá wá ní àwọn ìdílé ìlà àti ìlú náà lẹ́nu ọmọ àmàtún ọwọ́ àárín ìlọ̀pẹ́lá, ọlọ́pàá fún wọn ṣẹlẹ̀ wà kúrò ní. Ní ọdún ìbátàdá, ẹgbẹ́ ní ìṣẹ́wà ẹgbẹ́ ti ìmọ̀ bá tí àwọn ẹṣẹ́ àwọn fọ́nà tí a máa ṣe lẹ́ṣọ́ ní gbogbo ọ̀sán ọ̀sẹ̀ látọ̀ ní sáàdì ní ọ̀sán ọ̀gbọ́n. Àtúnbẹ̀ lọ́dún yìí ọdún ọ̀rọ̀ ọ̀sán àárá àwọn tábẹ̀rẹ̀ rẹ̀ àwọn ẹni tọ́rọ̀ ọ̀rọ̀ tó ní kí á máa rí rẹ̀ ọ̀rẹ́ láti láti ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí iṣẹ́ wa, láti ṣe ní àwọn tí àwọn ọdún gbogbo níbi tí gbogbo àwọn ọ̀gbọ̀n àti wa tí àwọn olùbánisọ̀rọ̀ wa tí wọ́n máa bá wa lẹ́nàdá tí máa ń bí àti abẹ́ rẹ̀. Àkọ́lé gbogbo kò fún àwọn ìgbọ́mọ̀ bá wa sọ̀rọ̀ lélọ́dún lórí lọ́dún yìí. Òun wọn wà fún gbogbo àwọn akọ́bìtì wa ṣe ní èdè pẹ̀lú ọ̀pọ̀lọ́ ọba àwọn ìbánisọ̀rọ̀ wa àwọn àti wọ́n máa wá sí ilé ìdìbò lórí ọdún yìí kí ọlọ́wọ́ ọba fún àtẹ̀kọ́ àti kí ọlọ́wọ́ ọlọ́wọ́ ọba ó ní kápọ̀ lẹ́nu fún wa nínú ìlà àti Ọlọ́run tí kí máa dára aláìjẹ̀ pẹ́, ọlọ́run wa kó máa jẹ́ àyẹ̀wò wọn lọ́wọ́, wọ̀nà láàrin àárín lọ́wọ́. Àwọn náà ní ẹni náà ti mà, gẹ́gẹ́ bá ti máa ma owó, àwọn ní ìlànà ìbọn ti máa mú owó, ẹ̀ẹ́rì kiri àtọwádé àtàgbà àwọ̀dẹ́ ní tó gbówó. Àwọn náà ní àjọ̀tá

الإمام تقول حفظه الله ورعاه ورحمة به عن وصف أرحم الناس وولده أرحم المسير بكل إيمان نسيب بكتب وحر طاوى ولهني أساقني ومراتي ومدعبا به وقرأ أقول أرحم الله ونحن عليه ọ̀rọ̀ wọ́n bá wà ní ní òrèkóòrè àmá ẹni pé àwọn bàbá wa tí wọ́n bá wà ní ẹ̀lẹ́nà rẹ̀ náà àwọn ẹ̀lẹ́nà tí wọ́n sì tòó tí wọ́n lè bá wà ní ẹ̀lẹ́nà rẹ̀ lẹ́kọ̀ọ́lẹ́rẹ́ tí tó kọjá rẹ̀ láwọn àwọn ọkọ̀ sí pọ̀ ẹ̀ẹ́n àwọn akọ́ ó ti yẹ kí agbọ̀ yé قلنا في حديث هو محمد صلى الله عليه وسلم جاء الله وابوه ولا توقع بما اجتمع قوم في بيت من بيوت الله إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفظتهم الملائكة وذكرهم الله في من عنده قلنا في حديث نور من يجوز من يجوز من يجوز من يجوز wọ́n dábì náà àbí ọ̀pá. Ní kí á farabalẹ̀, a lè gbádùn àwọn olùbánisọ̀rọ̀ wa, a lè gbádùn wọn dáadáa, àbẹ̀wò àwọn bàbá wọn ní ọ̀nà. Àyíká tí kò lọ sí ọ̀dọ̀ wọn ní ìdí ọlọ́pàá tó má sábà wà lálẹ́kọ̀ọ́ dáadáa wọn. بارك الله فيك جزاك الله خير حافظ من الأمين kò sí pẹ̀lú ọ̀sán ọ̀sẹ̀ tára ọ̀sẹ̀ ọ̀sẹ̀ السلام عليكم ورحمة الله وبركاته يقول يطيب لي أن أكون بينكم الشباب اليوم رمضان كما اليوم هو ثالث رمضان في اسم المسجد مسجد فاطمة بنت محمد الفلاح جزاها الله خيرا يقول الآن آه، عرفت من بعد ما أعرف اليوم أخبرت بأنه بيت محمد الفلاح منذ كم سنة بنينا المسجد؟ 20 عشرين عاما بالكامل ما شاء الله تبارك الله ومسجدكم هذا من أنشط المساجد ولعله لعلكم من الشباب جميعكم من الشباب ما في مسائل بالدين من هو الدين منكم ممكن على شيء آه نعم أنا إذا اجتمع الشباب يكون تكون الآن إن شاء الله إن شاء الله تبارك الله وعندكم مدرسة أليس كذلك؟ مدرسة ابتدائية وعبادية بل أنتم مثاليين وإن شاء الله تبارك الله مسجد مبارك اللهم تقبل هذا العمل الثاني للفاطمة بنت محمد الصلاة هذه هي حياة أو هي العادة 20 الله أكبر ولا أنا أصر بكم والمشكلة أن زميلي الشيخ محمد الأعرج حفظه الله وأرعاه هو زميلي في هو الذي أرسل إلي هذا اللطيف من تشرين سنة بقضيب الأمر والمسجد الآخر أرسله إلينا فقلت عام فرعون ومجد فيه وقال شديد تعرفون قرية الورع التي أحاط المطار بسور سور المطار بل أحاط بقسم المطار ومن عمل من الصلوات ما يعرفه واحد يصلي الذي بالعاد وهو مسجد والده مسجد والده والله هذا الذي أعطانا البلد جدا جدا الذي يسعى بمساعده ومسجد والده تم السلام لا يزال الله سبحانه وتعالى أن نقول بالقضية المحكمة حتى توقع هذه الإشراف حتى نحقق مع ربكم السلام عليكم ورحمة الله Jadi Allah itu memotong Mungkinlah ini Masalah ini Saya berdosa juga Ia wọ́n ní bí wọ́n lórí àbájọ ìdánwò náà jẹ́ ọ̀rẹ́ ti lè lórí ajẹ́kọ̀ọ́ ọjọ́ ọjọ́ ìjọ náà ti lórí wọn. Fáṣílẹ̀tì rẹ̀ kájọ́ ti ránṣẹ́ ìgbà tí ìṣẹ̀lẹ̀ rẹ̀ mọ́sálásí ń pẹ̀lú mọ́sálásí tó wà lórí ti ìṣẹ̀lẹ̀ rẹ̀. Ṣé ẹ̀ máa kó mo lọ rẹ̀ à dọ́kítọ̀ àbúrò àmọ̀ méjì mọ́sálásí báyìí báyìí ló ti ìwádìí lọ́sàn án ní mọ́sálásí ìwádìí kódà bàbá fún àtọ́kọ́ ẹ̀rọ àgbẹ̀ mọ́sálásí ìwádìí àgbàǹdà nínú gbogbo mọ́sálásí wọn rárá tẹ̀lé láti rẹ̀ kọ́kọ́ ní bí túmọ̀ sọ́ẹ̀ ní òkú ọba àwọn àwọn èèyàn nílẹ̀ ti wọn mẹ́rin láti lọ́ra sí rẹ̀ àkọ́mọ́ fún ilé ìdíwà láàrin lẹ́yìn gbogbo mọ́sálásí wà wọ́n àtẹ̀rẹ̀ mọ́sálásí òun olùbẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo wọn kọ́dà tí mọ́sálásí ti lé lẹ́yìn ìgbésẹ̀ àwọn olùdókọ̀ ọ̀gá ìdílé bí àwọn arúgbó bí àwọn ẹ̀dá bẹ̀rẹ̀ wà dúró ní ẹ̀dá bẹ̀rẹ̀ wà lọ́la ẹ̀dá pọ̀ ẹ̀sílẹ̀ ní pé yòòsàbó lẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tó gbà láàrin àmẹ́yìn èyí ìdílé ọ̀sán yìí ló kí wọ́n máa ń gbé àti wọ́n máa ti bá tó wà nínú gbogbo wọn ní àti àárín kan. ẹ̀rọ gbọ́dọ̀ tó lè fọ́ra rí kí ló lè máa ń lọ sí bá ti rí àwọn aṣọ ọ̀rẹ́ tó wà níwọ̀ àwọn lórí ìdílé àtàwọn tí wà bẹ́ẹ̀ máa ń ṣe àti gbogbo ẹ̀ ló ń lọ bá ọ̀la ọ̀gbẹ́ ọ̀gbẹ́ náà fún ọ̀la ọ̀la. àbá ìlà ti mọ́ láti bàbá àti ẹ̀gẹ́gẹ́ ẹ̀ ti yá ẹ̀ tó kú pé káwá ọ̀pọ̀ àwọn akọ̀ sí wàrà wàrà yẹn níbi tí àwọn airport ẹni wọ́n ti tẹ́ǹtì ní five villages ó lọ bí àwọn ìtumọ̀ ìṣẹ́ ní ilẹ̀ àwọn ni. ìdáhàsí ìrànlẹ̀ sí ṣàkàtà ó wọnú òun ní sí ẹ̀kọ́ láti dán ara rẹ̀ sílẹ̀ ó sì wọ́n wọ́n ní kò rí sí bọ́ọ̀lù bẹ́ẹ̀. lóòótọ́ kò sí bọ́ọ̀lù gbogbo ìgbẹ̀gbọ̀n sílẹ̀ wa níbi lọ́gbàdún ọ̀dà tó ń bí wọn wá fẹ́ẹ̀ sí gbogbo ìyàwó ìrẹ̀lẹ́ wọn lọ́gbàdún náà àwọn tó ń wá mọ́sálásí ilé ìjúmọ̀ òkú láyé ìjà tó ń lọ ojú mọ́sálásí ìjà lẹ́yìn ìlú òbí òbí láti kàlọ́wọ́ ni wọ́n ń bà mí ló jẹ́ á ìdíjẹ́ sí àwọn ọmọ ọgbà dáadáa àwọn tó ń wá ṣe é ṣe gẹ́gẹ́ bí ìtọ́rọ̀ mọ́sálásí kàlọ́wọ́ bá fò wáyé ilé ìjúmọ̀ kò gbalẹ̀ fún àwọn ọmọ tó ọlọ́mùbá ìyá rẹ̀ náà lẹ́sẹ̀ ọ̀hún ọ̀nà àwọn tó bá jẹ́ òun náà lọ́mọ lára rẹ̀ yá. èyí náà tí ẹ̀ máa ń ṣe ìgbìyànjú fúnra yín àbẹ́ǹdé ẹ̀ka orí ẹ̀dá ẹ̀rọ gbáwádà ọkọ̀ ìjìnlẹ̀ bíbẹ́ àbẹ́ǹdé láti dàrúgbì ẹ̀ka lóòrè lójoojúmọ́ ní gbogbo ìwé mi láti ṣe ìwé èyí tí bóyá ìdílé ń bìfẹ́ kò sí bóyá ẹ̀rígbà àtẹ̀kẹ́ ń bìfẹ́ ẹ̀rígbà ìfẹ́ ń bìfẹ́ ẹ̀rígbà lọ́dọ̀ ọba akẹ́ ẹ̀rígbà lọ́dọ̀ ọ̀gbẹ́lẹ́kẹ́kẹ́ á ọlọ́ọ̀kì ní o ẹ̀rọ amúlé ibu ẹ̀rí nìyí ẹ̀rí primary ẹ̀rí secondary ti ìlú ẹ̀fọ́ alẹ́ ti ilé tó ń rà bí ẹ̀fọ́ alẹ́ ti ilé tó lẹ̀ ọlọ́run sọ̀rọ̀ mọ́sálásí yìí nọ́mbà wọ́n níbi pàǹfẹ́ níbi ìrìnsára tó lọ sí àkọ́ mọ́sálásí tó kókó àkọ́ sí Kaduna àkọ́ sí kù àkọ́ sí Ìbàdàn àkọ́ sí Abẹ́òkúta ọ̀dọ̀ bàbá mi bá kó ọ̀rọ̀ àkọ́ káàkiri. Àmọ́ nípa ìrìnsára tó lọ sí ìrìnsára tó kí mọ́sálásí wọn sí mọ́sálásí yìí nọ́mbà wọ́n wọ́n sọ pé bóyá torí pé gbogbo orí mẹ́tì ṣiṣẹ́ sí ọ̀dọ́ mi ní ọ̀dọ́ pa. Ẹ̀yìn ẹ̀rẹ̀ dá owó ayé, òbí ní gbogbo àwọn fáànù ńláńláńlá yìí. Kódà àwọn abẹ́rẹ́ pé àwọn òṣìṣẹ́ ni lọ́dọ̀ wọn tàbí ìdàwó ló ń ṣe. Lọ́sọ̀kọ̀ àbúrò wa tó wá ní tó bá ṣe ní ọ̀pọ̀ ẹni ìgbà tí mo ń yìí náà mo ní ẹ̀ẹ́dẹ́ ẹ̀rọ ìjọba ẹ̀dá àwọn ọ̀dá ẹ̀wù gbogbo pàtó ní ìdíje ìwọ̀n ọ̀gá ẹgbẹ́ gbọ́dọ̀ bá ti ṣe. Bẹ́ẹ̀ bá lọ rí àwọn bá ti ìlú àbẹ́mi lọ́dọ́ bá ti ọlọ́ bóyá torí bọ́ọ̀dọ̀ ló ń gbà gbogbo àwọn ọmọ rẹ̀ ọ̀dọ́ mi. Òun ni mo tó nínú mọ́tàlásí tó lé ṣe ní fún ara ara rẹ̀ tó dé mọ́tàlásí tó dé ìfọ́n ẹgbẹ́ rẹ̀ tó dálé tó ń bẹ̀rẹ̀ tó dé abẹ́ wáwá àgbàdo ló wà tẹ́lẹ̀ ọmọ ìdìbò láàrin ọ̀rọ̀ olùkọ́ tó lé sí ìlànà àgbà ọmọ kíláàsì irú ìdìbò tí ṣe ẹ̀rọ tó lé sí ìlànà ẹ̀rọ lé ọ̀hún lè tó ní mójútó lè tó ọ̀rọ̀ tó lé sí ìlànà tó gbà ọ̀la ọ̀rẹ́ àwọn bẹ́ẹ̀ lọ́nà ọlọ́run tẹ̀lé sọ̀rọ̀ dáadáa o ẹ̀sìn tí mo ti wá sọ tó ẹni wá sọ tó mo sọ lóòótọ́ àwọn ẹ̀sìn وبعد فاتنا أحا هنا الحمد لله جزاكم الله خيرا ومقدما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما قال ذلك فمعنى عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ومن اجتمع قوم في بيت من الإيمان يتلون كتاب الله فيتدارسونه بينهم إلا نزلت عليهم سكينة من الغفلة وحفتهم الملائكة وذكرهم الله في وأولئك àdúgbàdì ìṣẹ̀lẹ̀ fún ilé ẹ̀kọ́ láàrẹ̀lá ọ̀pẹ̀tọ̀. Tọ́n àdúgbò ní lókè ní rárá jù sí gbogbo láti mọ ọ̀rọ̀ àbò sáré òṣìṣẹ́. Ẹ òṣìṣẹ́ àbúrò ìdẹ́fẹ́ ní ẹ̀ńtọ́. Àwọn ọdún nígbà tó. Ṣé ọ̀dà? Ọ̀dà. Thank you.

náà ẹ̀sẹ̀ ẹ̀dúgbò tọ́pìkì yìí ó wà ní wọ̀kàrí ẹ̀yẹ tì máa bọ̀dẹ̀ ẹ̀kọ́ mi ní àwọn ilé ẹgbẹ́ ìyà sí ẹ̀kọ́ nílẹ̀ nílẹ̀ owó náà so inṣàlá ẹgbẹ́ àkọ́kọ́ kà àdé ẹ̀túmọ̀ rẹ̀ láti àwọn abẹ́rẹ́ ẹ̀yà bàbá. Àdáàbí bọ̀rẹ́ lẹ́kọ̀ọ́ bí ọ̀pọ̀ àdé àbíjì jáde lè àwọn ìyá ọ̀dọ́ àlọ́kàn lórí. Ọlé àdábí ní ìjàkọ̀nà rẹ̀ fún bá lè lórí ní ọ̀nà àwọn ọ̀kan òní tó yọ tí inú ilé kan tó jẹ́ inú ilé ọ̀dọ́wọ̀. Òṣìlúnà ní sábàlá wọ́n ń wọ́n فذكر رسوله بينهم Iná wọn ń sọ ọ́ ń sọ́dúnlẹ̀ láàrin ara wọn. Ilé ayẹ́dẹ̀lẹ́ àlẹ́ yìí ló ń jẹ́ ìyá. Àyàfi kí ní ìfarabalẹ̀ ìfọkànbalẹ̀ kó sọ̀kalẹ̀ láàrin wọn. Ọgbọ́n ìyá ti ń mọ wọ́n ṣùgbọ́n. Kí àánú ọlọ́run kò jẹ́ ọlọ́run kó bò wọ́n dáró. Mo ṣàpọ̀tù bí mo ní màláìka. Báwọn akẹ́kọ̀ọ́ ṣe ọ̀rọ̀ ìta wọn fún ọ̀bẹ̀rẹ̀ ọmọ wá. Ọ̀dọ́ ìṣàwọn ọmọ lọ́rùn sí ìmọ̀ ìṣọ́hùn. وذكر الله ذكرهم الله إلى العدة ọlọ́run ọ̀rọ̀ ọ̀rọ̀ ti àwọn náà ní àwọn ọmọkọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú nígbàfẹ́ sọ àdíṣì àkọ́kọ́ sọ àti ìlàrí pé ní àdíṣì ni àlùfẹ́sẹ̀ tó sáyà bára fún ààrẹ kẹrì nínú lọ́dà àwọn ìlé nínú àti ìkẹta lọ ṣẹ̀rí islam àkọ́kọ̀gbọ̀dọ̀ lẹ́yìn ẹ̀rí lọ, ìwà àdíṣì. pẹ̀lú ìbámu pẹ̀lú gbólóhùn sẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam tó wà ń bá láwọn ẹ̀rọ ẹ̀yà máa ń ṣe máa máa dájọ́ ó ní kò wá lè àwọn ìkan nínú àwọn ọ̀sán nínú ìṣọ̀rẹ́ ìgbà ọdún hàkì àkáàtì èyí mo lọ́gbẹ̀ẹ́ ìjọba instagram pẹ̀lú àtàwọn ẹ̀rọ lẹ́nu nígbà ìlú nípa ìlú ìjọba ẹ̀. sọ pé èdè ìṣẹ́ tó gbẹ́sẹ̀ lé evidence tó gbẹ́sẹ̀ lé tó gbẹ́sẹ̀ lé tó bá yẹ lẹ́sùn. àmì àbí ìṣẹ̀lẹ̀ yìí. Àdìsí rẹ̀ dáradà rẹ̀, bóòlù dáradà rẹ̀, ìwé tó rẹ̀ authentication rẹ̀, ta ló gbà wá, àti ìwé Muslim ló gbà wá. Àdìsí tí Muslim bá gbà wá, tó tó lè di ká máa yẹ̀wò wá. lè di ká máa yẹ̀wò wọ́n ní Wọ́n máa bá àjọ sọ́lẹ́nu lọ́mẹ́ta yìí nílé ìrìyá ìpínlẹ̀ pọ̀ nínú Bọ̀hárí àti Mọ́sílẹ̀. Ẹni ìṣàyíyá tó pọ̀ bẹ́ẹ̀, àhàdé tó bàrífà ó pọ̀ bẹ́ẹ̀, àhàdé tó bọ̀wá ó pọ̀ bẹ́ẹ̀. Ìṣàyíyá ó pọ̀ nínú Bọ̀hárí àti Mọ́sílẹ̀. Bẹ́ẹ̀ làákàyè àwọn ẹgbẹ́ ìwé lọ́rọ̀ sọ òkú nílá abẹ́ẹ̀dì lọ ẹgbẹ́ abẹ́ẹ̀ lọ ẹgbọ́ lọ́rọ̀ sọ òkú nílá pé lọ́mọ báyìí rọ̀ nínú ọ̀la òun náà wà kò sí ọ̀sẹ̀ yìí mú kárí lọ. Èsì káwọn wá sọ òkú nílá ń lọ oúnjẹ lẹ́yìn dáàbò. Ẹlẹ́yìn òkú ìlọrin ní ẹ̀rọ ìjìnlẹ̀ síra wọn. Ìjìnlẹ̀ síra wọn àǹfààní owó ọ̀pọ̀ lórí yìí àwọn tó ń bọ̀ wà lórí rẹ̀. Sọ ayé àdéhùn tó lókèrè nígbà wa tó lè dáradà àdéhùn tó lókèrè gbàgbà wa. Bí ara ẹni lè sọ fún abúlé ilé ìlú olówó àti àlùsílẹ̀ ìfọ̀rẹ́ yóò tó lè dáradà ìpele olówó àti yìí ipò wo lọ́wọ́ wàtọ̀ òṣì nínú àwọn àhàrí ìṣà nítorí ọ̀rà ẹ́ ìpínlẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́jì ọ̀tá rẹ̀ èyí tí ó tàbọ́mọ́ Buhari àti Muslim Buhari àti Muslim tààrà torí àti ìṣẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀ àlẹ́ yìí rọ̀wá ọ̀hún ẹ̀ṣẹ̀rẹ̀ sáà àwọn ṣéwù méjèèjì ni wọ́n gbà wá àjọṣe òun ní nọ́mbà wán but àwa rí àdéhùn yìí lọ́dọ̀ àwọn méjèèjì àrí lọ́dọ̀ Imam Bukhari rahimahullah òní nọ́mbà tí ààrí lọ́dọ̀ àwọn méjèèjì but ìrùfáà dàbí rí àrí Imam Bukhari rahimahullah nọ́mbà tí nìyẹn nọ́mbà torí fáradà ìdíhì mọ́sílẹ̀ ààrí nínú Buhari àbáàrí lọ́dọ̀ mọ́sílẹ̀ gẹ́gẹ́ bí àdéhì pé olú ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn náà ni àdéhì tàbá wá nínú àwọn obìnrin ti ha mẹ́fẹ́fà lẹ́yìn tí bá rí lẹ̀ lọ́wọ́ àrí ilé olóyè ìbẹ̀rẹ̀ tó lóyè ìdáwọ́ wa fi pé tó sọ ìwé àdéhùn sọ̀rọ̀ tó tún wá àdéhùn sọ̀rọ̀ oúnjẹ ayé ìlú wà ní Buhari gbogbo ẹ̀ pátá lọ́sọ̀tì ìgbélẹ̀ bíi seven thousand plus tó yẹ pé ní ẹ̀sẹ̀dùrẹ̀tì tíṣà rẹ̀ rẹ̀ tí òbá tó yẹ tíṣà bẹ́ẹ̀ sí four thousand àti three thousand plus àti four thousand. gbogbo ẹ̀ lọ́sọ̀tì ìgbélẹ̀ pátá àbí ìṣòro fẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀. èyí tó yẹ kí ìmáàmù Buhari ṣe àdíṣe rẹ̀ tán ló kó oúnjẹ tán ó ní òun kó àdíṣe yíyọ nínú seven hundred thousand hadith òun wá ní one hundred thousand ní ìṣó bẹ̀rẹ̀ rẹ̀ nínú one hundred thousand ló ti mú wá jọ tí wàá mú seven thousand yẹn. nínú ìbámu buhari tó tó tó dáyé àwọn abáyá ti ti wà dáadáa wọ́n àtọ́jú wa wọ́n àtọ́jú wa wọ́n àtọ́jú wa oríṣiríṣi máa àtọ́jú wa àwọn bàtà lẹ́nu tó ti wà. Yóò ní ìbámu buhari tó tàbí ìwọ̀n kò máa rí lé ọ̀nà ọ̀dọ́ ní sísẹ́ẹ̀mù ní dáńgó pé ṣe àdéhùn ìlú àrẹ̀lẹ̀ ẹni ẹlòmí ìkójọ nípòjọ kíkí ẹni ìlọ́gbà ní ìwàṣíwà mọ́wọ́ ẹlòmí ìkójọ nípòjọ sàhábà yóò mọ sàhábà kan bí Abubakar ó ń pa àdéhùn ìwọ̀n Abubakar gbà wà sí ọkọ̀ ó pa àdéhùn ìwọ̀n ni Umar gbà wà sí ọkọ̀ almasani nínú ẹ̀rẹ́ mọ́sálì náà àṣà tí wọ́n tẹ̀sí 95 million láti ní lọ́wọ́ lórí gbogbo àwọn tí àtàwọn ìpè ní nílé ìsinmi ẹ̀yẹ ti ní nínú áàpù àwọn ètò wà lọ́dọ̀ tó ní àti gbádùn ìjàlá tó ó sọ ní ìlú Ahmad tó báwọn tó ń pe àdéhìí ní Buhari tó ń nínú bàtí tó lè gbogbo ọkọ tó jẹ òun jàrí wà bẹ jàrí wà bẹ kódà lè bú wà bẹ tó lè éèkì wọn gbà yẹn àti ọ̀gbẹ́sì àwọn èèyàn ò fẹ́ máa máa ọ̀rọ̀ àlẹ́bìmá àti àwọn màgá yí ìta ìta ìta àbúlágbèrè àmì ha àwọn àǹfà àwọn èèyàn fẹ́ máa gbájúmọ́ ní àdéhùn ọkọ̀lẹ́ta tí àwọn àbá àti ìmọ̀mù dúró ní ìwọ̀n abẹ́ àpò àdéhùn ìjọba táwọn wà ní

àwọn ọmọ ìjọba wa jù rárá ni ẹ dákun ẹ̀yọ́ ọmọ yìí àwa sì ní ìdàgbà àwọn ọ̀nà ti ṣe ẹ dákun ọmọ nípa ni ó lè ṣe yóò sì fẹ́ lórí àdéhùn ìṣòro yìí ká wàhálì àná wọn tó fi sọ nínú àwọn àkọ́kọ́ ìwé lọ. ọ̀rọ̀ tó bá wà ó lè wọ́n ṣe àbáyé ọ̀ ṣe sọ ọmọ tí mo ní ọmọ màkó máa tí mo mí sọ ní ìdè ká wàhálì wà lọ fifteen years rahimahullah tí wọ́n kó àdéhùn sọ̀rí ìjọ olùkójọ látọ̀rọ̀ seven hundred thousand ń ha òun á mú hundred thousand nínú hundred thousand rẹ̀ ló ń mú seven thousand. ìyẹn kéde sí gbogbo àdéhùn tó gbẹ́sọ̀ yóò ní Buhari kó àwọn bí wà sọ̀rí tí kọ́ sínú rẹ̀. ìgbà tí Buhari wá kọ́ sẹ́yìn. wá gbé wá sọ́dọ̀ àfa rẹ̀ inú àfa tó fẹ́ lè máa lanu lórí ó pe gbogbo àwọn àfa àtọ́ wà láti wọ̀ rẹ̀ ìdánwò ahmed gbogbo àwọn àfa àtọ́ wà láti wọ̀ gbàdá yáyá ìmàlẹ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yẹ tọ́mọ yìí ṣe gbogbo wọn rẹ̀ gbogbo tọ́ọ̀tù ló dà pọ́ọ̀tù àwọn àkànní ìtọ̀sí ló sí àdìsí mẹ́rin nínú ọ̀rẹ́ àdéhùn bẹ́ẹ̀ mọ́ rẹ̀ kò jẹ́ ẹgbẹ́ ìrẹ́rẹ́ ti wa tí ní sáńdàtì rẹ̀ kò tẹ̀lé o àdéhùn ló lè mọ̀ pé bẹ́ẹ̀ dọ́là àdéhùn seven thousand. àdéhùn bẹ́ẹ̀ ni o àwọn bá sọ bẹ́ẹ̀ láti Buhari bàbá wọn ní ìgbélé ìwọ̀n rẹ̀ mẹ́rin náà ti Buhari ló kọ̀ rẹ̀ gbogbo ẹni fẹ́ ṣe kọ́mẹ́ǹtì pé ẹni kò sí ló ti ẹ̀ kọ̀rẹ́tì ẹ̀ kọ̀rẹ́tì. Àwọn míì dé lẹ́yìn Bùkárí ẹ̀rọ àwọn ní àdéhùn tó pọ̀ lórí rẹ̀ àti lórí àwọn ẹni tí ó gba àdéhùn wa àwọn tó jẹ́ra lórí rẹ̀. Wàdáwọn tó ń lẹ́yìn àwọn eré náà ọ̀yà ilé nílẹ̀ ní ti Buhari ló kọ̀rẹ́tì. Ti Buhari ló kọ̀rẹ́tì àwọn ọdún ìtúgbé kọ́rọ̀mọ̀ kálífì lọ́rọ̀dún sáàdì kábìs ọ̀pẹ́ nígbà tó gbé òun tó ṣẹlẹ̀ òjò ti rẹ̀ àwọn àpáǹkà wà láti rẹ̀ náà àwọn náà tó dà lóhùn pé àbálẹ̀kà àkàlìyà ọ̀pẹ́ rahmatullah àjọyẹ̀ ọ̀pẹ́ àkàlàdìsì àgbà lóhùn àkàlàdìsì àgbà ẹni ọ̀gbọ́n tó ń sọ ni ọ̀kan yìí afárábí ìdàgbà ní ọ̀rọ̀ fún àwọ̀ òun náà máa ṣe ìdáhùn mọ̀lá ìdọ́ọ̀ nínú àwọn àbáàbí ní ẹni dání àmọ̀ lẹ́kà ápàlò ìyá ọ̀kan yìí ọ̀kan yìí ọ̀gbìn àkáyìí nǹkan táwọn èèyàn ti ṣe ìgbọ́n òde lórí láti àǹtọ́nù táàlì ọ̀rọ̀ rẹ̀ hálùs ìwọ́n dé ní ìjọba ń tẹnu mọ́ ẹ̀rọ الله يرحمهم جميعا títí ló bá di ààyè Ibn Hajar al-Asqalani ìbámu àgbáni rahimahullah àjọ ó ní owó tí ìwé obìnrin náà ń gbìmọ̀ tó wá mójútó hadith tó wá tó Ibn èyí tí wọ́n ti fi ṣe mọ̀sọ̀rọ̀ lójú buhari tó kò sí lòbò kan tó mọ̀sọ̀rọ̀ rẹ̀. alhamdulilah ó kò sí lòbò kan tó mọ̀sọ̀rọ̀ rẹ̀. láti mọ̀ pé bẹ́ẹ̀ kan bá dé lóṣù. tó bá ń sọ ìpele cewa bayan Buhari ba ka ba ba ne tsaro su ta kama wuyawa kama wuyawa ne ọlọ́run ti parí tẹ́lẹ̀ ní Buhari àti lọ́sẹ̀ láti ìbọ̀ ààrẹ tó kú níbi ìṣẹ́jú ìlú ọlọ́run sáré ọlọ́run ti parí tẹ́lẹ̀ rẹ̀ tó ara ọlọ́run tó sọ́kù wálé òun ló sọ́kù kárí àti lọ́sẹ̀ àbí ìpìlẹ̀ àwọn bá nínú mùsùlùmí. Ó wá sọ fún ọ pé mẹ̀sọ́mà àkọ́ọ̀mù àwọn àjọ kan ò ní kó jọ. Àwọn àjọ kan ò ní kó jọ. Kí làbà tó mọ mọ́sálásí agbègbè àkójọ èyí sábà wọ́n ti tó lè wọ́n kó jọ. Ajẹ́ pé gbogbo ẹgbẹ́ wa kó lọ ìjàmbá ìjà ó lọ́wọ́ sí ìjàmbá ìjà ẹgbẹ́ tọ̀ ajẹ́ pé àwọn ẹgbẹ́ mọ́mọ́láṣí fásitì àkójọ àwọn ẹgbẹ́. Bí ẹgbẹ́ wa wà náà ni àbí ẹgbẹ́

pẹ̀lú gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ ní láti mọ́ ìbámu ọ̀ṣunà kìí lẹ́gbẹ́ ìṣọ́nà ò lè sọ́wọ́jọ kójọ àfẹ́ràn gbé ọ̀rọ̀ lọ́wọ́ gbàgbọ́ ẹni bá ti kó ní ọjà lórí ẹ̀rọ ni àmọ́ àwọn ìbámu ọ̀ṣunà ni wọ́n fi tọ́jú lọ́lọ́ọ̀ṣun ní làwọn gọ́ọ̀mẹ́ntì fẹ́ di ìjọba ọ̀nà pé wọ́n tà áwọ̀ nù ara ìjẹ́rú ìwà tẹ́kùn wa. pé tá a bá jẹ ní ìfọwọ́sowọ́pọ̀ láti pé kí iye kí nǹkan lè lọ tó báyìí kí nǹkan lè lọ tó báyìí ẹgbẹ́ náà kíláàsì títí àrùn ìlẹ́tọ̀ lọ́dọ̀ọ̀sẹ̀ àrùn ìdára lóṣù lóṣù tó gbé ní lẹ́yìn rọ̀mọ̀dán. ìlú àwọn kọmitì kan ló ń rẹ̀ àwọn kọmitì kan ló ń rẹ̀ àwọn kọmitì kan ló ń lọ ogun ní ìlànà méjì àwọn kọmíkítà ló lọ sọ pé ìlà ìlú àgbọ̀dọ̀ máa ṣe àwọn kọmíkítà ló lọ pé ìlú ìlàgbọ̀dọ̀ máa ṣe. ẹgbẹ́ náà òjò náà náà lọ wọ́n á fi tẹ̀ lọ́nà nínú ẹgbẹ́. àwọn ìlú tí ó tí ó takò kìtàbù wà súnà àbí tí ò ní takò ṣùgbọ́n kò gbogbo òkè rẹ̀. àwọn ìlú ìlẹ̀ ìlẹ̀ ẹlẹ́gbẹ́ ọdún wa ilé àwọn àkójọrí alábẹ̀ alóòrùn ilé àwọn àkójọrí gbogbo wa náà àkójọrí láti sọ pé àwọn ọkọ̀mọ̀ ìdìbò báyìí àwọn ọkọ̀mọ̀ mójútó kan báyìí àwọn ọkọ̀mọ̀ mójútó kan báyìí àwọn àkójọ náà ni ìwọ́n ta àwọn alàgbẹ̀rù wọ́n sáfọ́ à ìṣàmáà náà alàgbẹ̀rù àti àkójọ àrásẹ̀ fún ìṣàlùmá. mọ̀ṣọ́nà àkọ́ọ̀lù àwọn ọ̀dọ́ kan òun kó lọ. Kọ́wọ́ mọ́bàlù rẹ̀ àdúgbọ́n mọ̀dákàrù rẹ̀ àdúgbọ́n àníyàn. Ilé ìmọ̀tẹ́ ìṣẹ́jú àti ìrọ̀lá ṣe é ṣe àánà pẹ̀lú tí àwọn pẹ̀lú àmì àyà nígbè làbíọ̀ àti ìjọba ṣẹ́rí èyí ń lọ fa mọ̀fúrádé àti ìtumọ̀ tó ní àdéhùn náà fún àwọn sàáràlì àwọn ìgbàràbáṣe alfáà ìgbàràbáṣe alfáà yóò wà nílẹ̀ tẹ́lẹ̀ ní mọ̀fúrádé àti sàáràlì ní vocabulary tó wà ní Quran ẹ̀rẹ̀ká gbèsè àti ìgbọ́tọ̀ bí mo gbígbà tó ẹni ní láti mú ṣe ìgbẹ́lẹ̀ ìwárò bàbá ìdí ilé ẹgbẹ́ ó jẹ́ pé ọ̀rọ̀ díẹ̀ náà lórí ìtumọ̀ alùpùpù tí kò rárẹ̀ lọ tí hadith náà àwọn ìrẹsì tó pọ̀ ọ̀gọ̀dún mẹ́ta ni mo lè ṣe bàbá ṣárí mo ṣe bàbá ẹ̀ẹ́dẹ̀lá àti ẹ̀ẹ́dẹ̀lá yóò lọ sọ gbogbo àdéhùn yóò kó jọ yóò ọmọ mọ vocabulary rẹ yóò máa tú wa. èrò àpàdé ìrètò yóò sọ. ọ̀kọ́wọ́ ìjọ kan ìjọ kan òun ní máa kó jọ kọ́wọ́ ìjọ kan ìyẹn pé pẹ̀lú ìlú rẹ̀ national jẹ̀lé àlọ́ àlàkùwà ọkùnrin wà ń bẹ́ o obìnrin wà ń bẹ́ o kò lóbìnrin lẹ́ o àwọn obìnrin nìkan ló ń lè oṣù ọ̀já wa gbogbo wọn ló kójọ ìjọ kan kò ní máa kójọ ìjọ kan kò ní máa kó gbogbo ìjọ kò ní máa kó wọn sínú ìjọ kan kò ní máa kójọ òní àwọn àgbẹ̀bí ọlọ́run tọ́nà bá rọwọ́ sí ìjọ ọ̀rọ̀ lọ́gbẹ́rẹ́ káwò yá káwò ìyá káwùmí ẹ̀rí ìjọ mi ẹ̀rí ìjọ mi ọlọ́run ní sọ fún báyìí àbálẹ́ nìkan tuntun ní sọ bẹ́ẹ̀ ẹ̀rí ìjọ mi ọlọ́run ní wọn ní báyìí àdẹ́bí ìwé ìwé sílẹ̀ náà ìlọ ẹ́ àdẹ́bí ìfẹ́ kìíní ọdún ìfọ́ bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ tó yá àwọn ẹ̀rùn jẹ́ ọmọ àrẹ́bì ìṣà ní ìṣẹ̀lẹ́bù ọ̀tàrà òun nìkan ní ọ̀sẹ̀ tó yá àwọn tó bá bẹ́ẹ̀ pé wọ́n tẹ́lẹ̀ mọ́ ní ìyá ọmọ ẹ̀rọ ìṣọ́ àrí mo pẹ̀lú ọmọ israel ọlọ́run ní ti ní báyìí ìyá ọmọ ẹ̀rọ ìṣọ́ àrí tó wá lórí tí ilé àrẹ́bì ìṣà ní ìṣẹ̀lẹ́bù ọ̀tàrà ìṣẹ̀lẹ́ àbọ̀lọ́lọ́ ìrẹ́ tó bá jẹ́ kọ́ọ̀mù yóò lé bàbá àti ìyá ń bẹ láàrin wọn yóò lé bàbá yóò lè léyà ó ní ìdílé rẹ̀ títí tó ń gbé lọ sí ibú ìyá ìyá àlẹ́gbẹ̀ẹ́ lọ láti gbogbo àmọ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó ní wá wọ́n ti bí ọdún wa lọ bí bàbá yóò lọ bí ọgbọ́n lọ fẹ́ wá dé lọ wá lọ́nà rọ̀ ti ànábì ìṣòwò àrígbẹ̀ẹ́ àlẹ́ ìmú sọ̀rọ̀ àti òṣèlú owó ìlú ìsọfẹ́yà káwùlù owó ìsọfẹ́yà ká ní ìṣòro àríyìn mo pẹ̀lú ọmọ Israel bẹ̀sánà àkáwùmọ̀ ìjọ kan kò ní máa kó jọ ìbẹ́jẹ́ mẹ́mbùlẹ́jẹ̀yà ní ilé kan nínú àwọn ilé ọlọ́ọ̀ ẹ̀wọ̀n ní ilé kan ilé kan nínú àwọn ilé ọlọ́run ilé kan náà àwọn ilé ọlọ́run ní mọ́sálásí ńlá ni àti mọ́sálásí kékeré wà lọ́wọ́ kọ̀ọ̀kan mọ́sálásí kọ̀ọ̀kan ṣé mọ́sálásí ẹ̀ gbọ́dọ̀ tó lu mọ́sálásí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ mọ́sálásí dánwó mọ́sálásí ẹ̀ jẹ́ gbọ́dọ̀ jẹ́ mọ́sálásí kọ̀ọ̀kan ìgbókùn mọ́sálásí yìí mọ́sálásí yìí ìgbókùn ìwọ ọ̀rọ̀ dandan tó mọ́sálásí dìbí tó ọmọ dandan tó mọ́sálásí dìbí ọ̀rọ̀ lè máa nígbà tó gbé kámẹ́rà rẹ̀ ọ̀rọ̀ gbé kámẹ́rà rẹ̀ ọ̀rọ̀ bá ọ̀rọ̀ bá bá ẹ̀dùn ọ̀rọ̀ wọ́n lè gbé kámẹ́rà àwọn ọba ilé ìwé ló lọ gbé kámẹ́rà mọ́sálásí dìbí Ìyàgbé ní ilé ọ̀gá àdúgbò àdókòrò ilé ìgbàlódé àgbàdì. Kéde ọmọ ìdíjí ó fẹ́ wá ní fún ọmọ kéékèèké náà kọ́ ọ̀la bí báyìí ìwà ọmọ ilé alága ọba ń bẹ nínú àwòrán ọmọ sábà kọ́ ó rà òkúta kéékèèké kọ́ báyìí ó kòkúta kéékèèké kọ́ nínú àwòrán ọmọ sábà kọ́ àbí ọjọ́ àti tó lọ sí ní òsì olówó kọ́ tán àbáwọn haúsá bàbá ń táwọn káàkiri àwọn ọmọ sábà kọ́ ó kọ́ kòkúta bẹ́ẹ̀ kéèkì ní ráyè òní mọ́tíráàtì ìdìbí. Mọ̀tíṣọ́nà nínú méjìlá tó kó lọ́wọ́ láti jìjì lọ́dọ̀ ẹ́ àbá wọn mọ̀ ní alẹ́ kọ̀wéètì wọn kí ló bá wọn mọ̀ ní láàbù ojú ọdún láti náà rẹ̀ ń bèèrè mẹ́ ìwádìí òbí alẹ́ bí sọ̀rọ̀ àjù rẹ̀ ìwádìí lọ́wọ́ ọ̀rẹ́dẹ́ọ̀kù àti pààlọ̀ ó gbé lọ́wọ́ àti ẹ̀dùn ọ̀hún tó bá bá ti jẹ́ pé mọ́sálásí wọ́n wá jókòó sílẹ̀ ìṣù náà ń ṣẹlẹ̀ nínú ilé náà ìgbẹ́ ìtẹ́rí nínú ilé kan nínú ilé ìṣèlá nínú àwọn ilé ọlọ́run ìbúrú tó àdínà wọ́ọ̀bù àǹtòròpà wọ̀nyí ìjọba ìrìn ìṣòro ìbúrú gbogbo ìṣọ́sí ìṣọ́láhù ìhà ìlọ̀gbọ̀gbọ̀ wọ́n sọ ìṣẹ́ àlọ́. يذبح له فيها برم برم ولا عصام فقالي رجال من اللحم بلا جهة العافية كراعي واجب يذبحوا ó tó wá dákọ̀ ìgbé rẹ̀. Tàbí ti dákọ̀ mẹ̀lúrì, àti dákọ̀ sáàrì yìí náà. Àrà èlè yìí bù kẹyà ìlú ìdùn bọ́ọ̀lá olùgbé kòsò mọ́tì. Yàrá yẹ̀dúrì náà, yẹ̀dúrì bọ̀ọ̀rẹ́ يسبح له يسبح من يسبح رجال lórí dáradá ọmọ ìlú àgbẹ̀rẹ̀dọ̀ tó gbúrùbà lóìlọ tààni gbúrùbà Muhammadu lóìlọ gbúrùbà lóìlọ nígbàdá adáàpọ̀ báyìí níbi tìrá rẹ̀ kó láti rá ṣe ìrọ́pù rẹ̀. Ẹ̀yìn kọ́wọ́n ìbẹ́jọ́ lóòkù ní ìjìnlá rẹ̀ àwọn ẹbí pẹ̀lú àwọn ẹbí ọlọ́run. Ẹ̀yìn lè ní bàbá ìṣẹ̀lẹ̀ ọlọ́run bákan náà kò wú ẹ̀. Gbogbo lọ́mọ́lájú bákan náà gbogbo lọ́mọ́lájú ipò kan náà lórí lọ́dọ̀ ọlọ́run. Nínú orí ipò kan náà gbogbo lọ́mọ́lájú lọ́dọ̀ ọlọ́run ló fi kó gbogbo ẹ̀ mo fẹ́ kí n máa kárí gbogbo nínú àlọ́ gbogbo nínú àdínú ẹ̀rí. mo fi mo ti kó gbogbo ẹ̀ papọ̀ mo wá fẹ́ sí ẹ̀sẹ̀ tẹ̀ mo ní bíi gbé lọ́kọ́lájú pàtàkì kan náà ní ládà kan náà ní sọ báwo lọ́kọ́lájú báwo lọ́kọ́lájú sọ̀ wọ́n ìgbẹ́ iṣẹ́ lónìí ní ìlà mo wá fẹ́ sí ẹ̀sẹ̀ tẹ̀ nínú wọn bó mo ti ẹ̀sẹ̀ tẹ̀ ìṣèṣì náà. Tó yàtọ̀ ní ìjọba kan náà ní onídìí náà. أحسن أدلني أحسن أدلني أحسن أدلني أحسن مقراتي أحسن الدليل الشرعي ده وعندنا ولا مقراتي ده بيتها في بيت من بيوت الله ẹni mọ́sálásí tó máa ti kó jọ ẹni mọ́sálásí bákan náà gbogbo mọ́sálásí. àmọ́ ọ̀rọ̀ tó yẹ ká àdàdà bí bàbá nípa ní gbogbo àfihàn lẹ́sẹ̀ lọ́sọ̀ ẹ̀. mọ́sálásí gbọ́ ọ̀rẹ́ ìwọlá púpọ̀ làhàbì tàbí tó wà bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ ìwé ìdí. mọ́sálásí rẹ̀ lẹ́nu mọ́sálásí àtàrí ẹ̀yìn ọ̀rẹ́ rẹ̀ aláwọ̀sọ̀lọ́wọ̀ ọ̀hánù ẹ̀rí mọ́sálásí àkọ́kọ́ náà nù ní mọ́sálásí náà ti jáwúlá ìsìlámíyà náà nílẹ̀ láti lọ rí nílẹ̀ ní ìṣílẹ̀ òwúrọ̀. táwọn èèyàn wà á lọ sí alábẹ́sẹ̀ ìṣáàbù bá ti wà náà rẹ̀ ọ̀rọ̀ bá ti àfáà nílẹ̀ mọ́sáàsì ní ṣe ọ̀fẹ́ máa ń pè rẹ̀ náà mọ́sáàsì jẹ́ àpẹẹrẹ mọ́sáàsì jẹ́ mọ́sáàsì àkọ́kọ́ tó tọ́ bá bẹ́ẹ̀ ṣe ìdíkà àá tí mo fẹ́ ṣe ìdíkà fún mi fẹ́ ní ládà pé ẹ wá kọrí sí mọ́sáàsì yìí kí lè àmì ládà pé wá kọrí sí mọ́sáàsì àwa yìí òṣìṣẹ́ rẹ̀ yìí ẹ gbé ìgbẹ̀gbẹ́ lọ kú ẹ wà rẹ̀ mọ́sáàsì dáfà nílé mọ́sáàsì tó ọlọ́kọ̀ọ́bà fún ní ẹ̀sùn dáadáa. Ṣé ìfẹ̀fẹ́ kọ yí dípò wọn? Rárá kò sẹ́rì fún. Mọ́sálásí Bábílọ̀, Tẹ̀mọ́sálásí Pàpọ̀, ṣé èdè gbígbẹ́ yìí lọ? Àti mọ́sálásí àbáyé lè bá tẹ̀lẹ̀ ládàá wọn. Tàlíbà ní ẹ̀rí, mọ́sálásí tó kọ́, sáà ìgbẹ̀jẹ̀ yìí rà, táwọn sàhábà fún àwọn kọ́ ẹ̀ òní mọ́sílẹ̀ amọ̀gbọ̀n àtúnṣe ọ̀ ìkáyọ̀rù. àtúnwá àti gbogbo mọ́sálásí yòókù bákan náà ni àwọn sàhábà ni wọ́n ti kọ ilé ìlú torí àárí ẹ̀rí fún ẹ̀. àwọn bá arẹ́ ìfúnni mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta mọ́sálásí mẹ́kà ní àṣà àlù mọ́sálásí mẹ́dínà àmdínà àlù mọ́sálásí dẹ́rẹ́dẹ́mẹ́ àlù àwọn mọ́sálásí bá arẹ́ ìfúnni àmọ́ gbogbo mọ́tàlásí láti ní kó jọra sí gbogbo ìgbésẹ̀ tí láàdá yóò ṣe lọ bá wa gbogbo mọ́tàlásí láti ṣe ṣe àìsí ká ọ̀rẹ́ wa fẹ́ẹ́ mọ́tàlásí mẹ́ta ẹ̀rọ̀dà ló wù ẹ̀rọ̀dà ló wù gbogbo mọ́tàlásí láti ṣe ṣe ká gbogbo àdéhùn ìgbésẹ̀ tó ti tẹnu mọ́ àwọn àbá àti bá ló gbogbo mọ́tàlásí láti ṣe ṣe ká ṣọlá jẹ́ pé mọ́tàlásí wa yìí náà òun àgbọ̀ sáàlì lè ṣe ìṣáàfù ẹni gbé lọ́sàálì sáàlì lè ṣe ìṣáàfù èyí tó bá ti jùlọ bẹ́ẹ̀ ó bẹ àgbẹ̀ tí ò bá ti jùlọ bẹ́ẹ̀ ọ̀pẹ́ ìwọ́n máa jáde tó ṣòṣì. sọ̀rọ̀ lọ sábà àkọ́wọ́ rẹ̀. ǹjẹ́ kò ní burú sí i náà. ní inú ilé kan nínú gbogbo ilé tó bá ti jẹ́ ilé ọ̀nà. mùsùlùmí ìta ọlọ́run. ilé ọlọ́run àwọn ẹlẹ́jọ́ ń lọ bí bí àrè náà ló sì tẹ́lọ̀ bí bí àrè nínú fẹ́ǹsì yóò kọ́ mọ́sálásí rẹ̀ nínú fẹ́ǹsì. Bí àwọn lè lọ tó nínú fẹ́ǹsì ti káàkiri nínú mọ́sálásí rẹ̀. Rà for security purpose ẹlọ́dún náà bá àwọn òní àwọn òní gbà láàyè. Bọ̀dá àwọn náà máa ń kó jọ síbẹ̀ fún àwọn àwọn náà ti lọ lọ́wọ́ láàyè yìí ìbẹ́jọ́ lórí ìlà nínú àwọn ilé ọlọ́run sọ́ọ̀lù. Bàbá ọmọ sílẹ̀ ìbẹ́jọ́ lórí ìlà. Ó yẹ ká bá kó lọ sí ibìkan tí èsì mọ́sálásí ń kọ́. Tàbá kó sí ibìkan tí èsì mọ́sálásí ìjẹ́ ọláyìí yóò tọ̀ wá kọ́kọ́wà àbábọ̀ ọ̀gbẹ̀lẹ̀gbẹ̀ àwọn ìlú àti wáìtì. Ṣé ládàá ìlú kọ̀wà ní ìtẹ̀tọ́ láàrin ní àwọn ọgbọ́n láàrin àbá àrẹ̀rí? Ìnáwó ni a ti tó dé àmì ládàá láàrin ìfẹ́ ìkéléwì ìrìnlẹ́ ìkéwì lórí bùnú ìrìnlá. Láti fi nínú ṣọ́ọ̀bù ẹgbẹ́ ìjọba ti kama da halko kama da kwari kama ilo gara ta kwari ya ne ilo na tabi ni da mu abare ne ko maka to ila azabu wa alkara ne na ẹgbẹ́ tó yá lè ní ilé kan ilé kan nínú àwọn ilé ọmọ ìwọ́n wá ní bẹ́ẹ̀mù ọkọ̀ àwọn èèyàn tó kò sí ìyára yìí ẹgbẹ́ ẹgbẹ́ lọ òun ẹgbẹ́ lọ òun kò sí ìyára yìí àbí ìwọ̀n kékeré ìwọ̀n kékeré tán ṣé àwọn èrè wá báyìí àbáwọn ẹni àdúgbò ìwọ́n ní àlẹ́ lẹ́yìn ilẹ̀. Ẹ̀hẹ́. بارك الله فيه أحسن بارك فيه ما اجتمع قوم جوكا واحد الصلاة ثم لنا بلد ذكر الله أنا من بلدها على بعضكم أنا أقول على جمعته أواكم له أواكم مباركة أواكم أعلم لا تكفي ونعم منه وقد يكون كل يوم مطلعتي على الوجه الأكمل ومن كل شيء على الوجه الأكمل ومن كل شيء يعني هذا كله حتى في مكان في مكان في أي مكان بين بيوت الله نعم يجبرون كتاب الله طيب فأبقوا يجبرون مكان

ẹ́ nítorí ọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ èyí tí ọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ ní òde ìlú ládàrẹ̀ kọ́ńtò ni wọ́n lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run yìí ọ̀rọ̀ ìdílé kàlálẹ̀ lórí ìtẹ́tẹ́ nílànà òde ìlú ládàrẹ̀ yẹtùlé lọ́nà ẹ̀yà. يتلون كتاب الله ويتبعون سنه ويتبعون سنه

omi yẹ̀tìlúnà yẹ̀tìlúnà kìtàbàlá ìbéèrè tí mo fẹ́ béèrè yìí ẹ̀rọ àmọ̀jú bá tọwọ́ sí kó mú ló sí tí mo fẹ́ béèrè kó mú ló sí àǹfà rẹ̀ dáadáa yẹ̀tìlúnà kìtàbàlá wọ́n ka àyà ìbáhálẹ̀ ìrọ̀ lábẹ́jú rẹ̀ kakúrò ọ̀la ọ̀gbọ́ àwọn ìgbèlà ìbọ̀lá lókè ẹ̀lẹ́bì ẹ̀yà pẹ̀lẹ́pẹ̀lá Omi omi kúrò ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àhàd nínú ìbẹ̀rẹ̀ rẹ̀. Àlọ́ ìṣẹ́lẹ̀ ìwọ́gbẹ́ nínú ìbẹ̀rẹ̀ rẹ̀ lẹ́nu ìdíwọ̀n lẹ́nu ìdíwọ̀n bẹ́ẹ̀ àwọn àǹkà ilé ìtara kan àbó kàféèjì kan ilé ìlà kàféèjì kan ilé ìlà kàféèjì kan kí ni wọ́n torí wọ́n ta buhari ó di nọ́mbà wá sọ́ọ̀mù gbòòrò yẹ̀lú láti sábà wà àbẹ̀mọ̀fẹ́ béèrè èrè ìgbésẹ̀ pẹ̀lú àdéhùn àbẹ̀wò tó sọ́lá oṣù déédé àbẹ́rẹ́ olóṣèlú ní méjì abẹ́ àwọn ẹlẹ́sẹ̀ wọ́n ń kà ní àkàgbà eléyìí káyà eléyìí káyà eléyìí kàfíìsì eléyìí kàfíìsì eléyìí kàdíyì eléyìí kàdíyì yàtàlẹ̀ àwọn ọmọ ìlú ìṣẹ̀lá so bẹ́ẹ̀ kàwá kan àwọn yòókù sì ni wọ́n dàkẹ́ wọ́n máa gbọ́ ẹ̀ ṣe bí wọ́n ká wọ́n dàkẹ́ oríṣìíṣẹ́ Yàtúrò ti pàbà máa ẹ̀rẹ̀ mẹ́ta lọ́tẹ̀lẹ́ olówó lọ́wọ́ àádé ẹnìkanú wa ní àwọn olówó lọ́wọ́ àádó ẹ̀rẹ̀gáàrí alákèjì wà láwọ́ àádó olówó lọ́wọ́ àádé oríṣìí wọn ṣe ilé ìlàtíkà ní kí èkìlá àbẹ́ ìlú tó ṣe eléyìí náà kà gbèsè tó wà ọbẹ̀ yóò tó ṣe eléyìí náà kà gbèsè tó wà ọbẹ̀ yóò tó ṣe ó di oríṣiríṣi nínú oríṣiríṣi. Alákọ̀ọ́kọ́ wọ́n tẹ̀ka lè tẹ̀lé o. Tẹ̀lé ìkejì ẹnìkẹ́gbẹ́ kò bẹ́ẹ̀ ó ń tún wọn ṣe. Gbèsè nílẹ̀ tó sábà wà. Gbèsè nílẹ̀ tó sábà wà gbogbo lọ́gbà olùlọ́rọ̀ ahad alọ́rọ̀ ìṣọ́nà lágbègbè ọdọ́ kalẹ̀ ẹ̀rẹ́ olùlọ́rọ̀ náà olùlọ́rọ̀ náà ẹlẹ́sìtẹ̀ wọn àwọn jùlọ àwọn ọmọ òdìdí kò wá lè ọtí ṣíṣe kò á lè pípé ọlọ́dàkùnkùn ọtí ṣíṣe wa o ìgbà tí ṣe sẹ́yìn sí sẹ́yìn ọlọ́dàkùnkùn borí ní wa ọtí ṣíṣe kò á lè ìwọ kàrá àdúgbò ìgbà ìgbà ìwọ̀ká orí ọ̀rẹ́ kàrá ìwọ̀rẹ́ kàrá ìṣe kò á lábẹ́lé ọlọ́dàkùnkùn àwọn orí dáadáa lọ ní dáadáa yìí orúkọ owó báwo ni ká ká èyí lọ́dọ̀ bẹ̀ tó ń tó ní lọ́wọ́ ìyá ń bàbá yìí yá sí ọlọ́ mi lọ ẹ ní ẹni tó ti lọ rí ẹ nígbà tí wọ́n kọ́ àdìgbò yá so àwọn yìí ń wọ́n ta ọ̀pọ̀lọ̀ tó kú ṣe ń bára wọn lóye ka òkè lóye ka ìgbà lóye ka akẹ́lẹ́ ó lè ìlú Èyí ni ìlú ní èkó tí ìdáàbọ̀ nínú àwọn ọ̀gá tó jẹrẹ ọ̀. Ẹ sì mọ ìlú. Ẹ ó ṣe ẹ̀lò lẹ́yìn tó máa kà á káwọn fún wa á gbé ìlú. Níbi ìlú gbogbo قل هو الله أحد قل هو الله لبيك لبيك أو غير الله ألوك عليك إلهي تفسيري ولا أي غير تفسير وأنتم على التفسير قل هو الله أحد الذي رغب ọba àṣòro ó lè rí lórí ẹ̀fà alẹ́gbẹ̀rún àríkìlẹ̀ àṣẹ́rì àdídà àdídà ìfẹ́lẹ̀ ẹ̀ ìdílé lẹ́gbẹ̀rún ẹ̀rọ ti rí lẹ́gbẹ̀rún ọ̀rọ̀ ayé lẹ́gbẹ̀rún lọ rí ìṣẹ̀lẹ̀ ìgbé àwọn olóko wọn bá fẹ́ ẹni ìṣẹ̀lẹ̀ olùdó ìṣẹ̀lẹ̀ èyí àtọ́kùnrin ọmọ orílẹ̀ èdè wọn láàárín tó ṣe ẹ̀rẹ́ àfà yàtọ̀ tó ṣe àti ṣẹlẹ̀ nípa ìlú màkà lọ́lọ́rọ̀. Wọ́n bèèrè nípa ọdún lọ láti ẹ̀lọ́ mẹ́wọ̀ ẹ̀rọ orílẹ̀ èdè bẹ́ẹ̀ lọ. Wọ́n lọ orí ìta, wọ́n lọ orí ìta kí n sọ jáde yìí. Ọ̀dọ̀ ọ̀gá ọ̀gbẹ̀yíkà ọ̀gbẹ̀yíkà bẹ́ẹ̀ ìwádà ìròyìn ìlú ara ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbẹ̀jú ẹ̀ka ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà yìí. Ó ní ìgbèrè lọ́sọ̀ọ́. Ẹ̀ka sẹ́yìn ìgbèrè ọ̀pọ̀ lórí. Bẹ́ẹ̀. Ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ọ̀bẹ tó ní kojú pẹ̀lú ọgbẹ́ tó wọ́n lé wọ́n lé ìlú ìgbà ọgbẹ́ tó wọ́n pa alẹ́ àti àwọn ọdún mẹ́ta ni. Àfáàjọ wa rí ibi ìdílé lọ́sọ̀ fún wa ní alábàárà nínú ìgbà ìdílé ìdílé ìdílé ìdílé lọ́wọ́ gbé ọgbẹ́ àgbà tó ní kéjì. ويريدون ما أوجد رفع كما رفع àwọn àjọyọ̀ ilé àwọn àjọ ilé ni wọ́n bọ́ sílẹ̀ tàbí rẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ rí pé ní ìṣẹ̀lẹ̀ òjijì jẹ eléyìí ìdí bí ẹlẹ́gbẹ̀ẹ́ lè ṣe ó wà ní kéwọn bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀. ẹ alẹ́ ti gbé bẹ́ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ tó o báwo ni báyìí lọ́wọ́ Bẹ́ẹ̀ ni ọlọ́ àwọn ẹ̀ka àfẹ́lẹ̀ pẹ̀lú wọ́n á gbé ìyàtọ̀ láti orí ìlú ìjà àwọn ọmọ ẹ̀ á gbé lọ sí ìyàtọ̀ wọn bọ̀ wọn nìkan. Àbí ìlú ọ̀rẹ́ rẹ̀ ni àbí Abdulrahman Gbẹ̀gbà Abdulrahman ní yàrá pàtà. Abdulrahman ti fi kọ́ orí. Ó bá bá Abdulrahman Ìjọba Abdulrahman Alápàtà ọlọ́run ìlú àgbègbè àwọn tó wà nílé. Ẹ̀rọ ní bọ́bá ilé ẹ̀yà àlùfẹ́ náà ìjọba. Ẹlẹ́dùn ṣé ilé tàbí ilé tàbí ìgbẹ́ àti pé lálàlà wọ́n ní bẹ́ẹ̀ àwọn ní àwọn ọ̀dọ́ wọn bẹ àwọn àwọn àwọn ọmọ ẹ̀ka àjọyọ̀ ìgbègbè ẹlẹ́dùn pé àtàkì ìlú rẹ̀. Ẹ̀ẹ́ olùdarí àbáyé ilẹ̀ ìgbẹ́ wà ní ẹgbẹ́ tàbí ìgbẹ́ ẹlẹ́wọ̀n ní àbájú ìgbẹ́ rẹ̀ àwọn ọ̀kẹ́ rẹ̀ ní bọ́ọ̀kẹ́ ti di balẹ̀ ẹ̀rú bá àwọn ọ̀kẹ́ ẹgbẹ́ ní ìgbà wà ó ẹgbẹ́ ní ọ̀pá ní ọ̀rẹ́ ìgbà ìgbà lórí ìgbà. Tó oríṣi kan náà lọ, wọ́n gbé àìsàn láti orí kòyí lọ sí orí oríṣi ẹwà. Ẹgbẹ́ náà wà ní káwọn tó wọ káàbá òwúrọ̀ ìgbàlúwọ̀. Ó wà ní ìdílé kan, ẹ́ ó wà ọ̀rẹ́ ó wà káwọn tó wọ ìgbàlúwọ̀ ìgbàlúwọ̀. Ó wà ní ìdílé àwọn ọ̀gbẹ́ ìgbàlúwọ̀ ìgbàlúwọ̀. Gba Ẹ̀sìn ìfọwọ́ sí ìgbọ́ nílẹ̀ nílẹ̀ ìṣára. Lọ́lọ́ tó lé ọdún mọ́kànlá tó àdúgbò nílẹ̀ méjìlá méjìlá kí ẹnì bá wọ́n bẹ̀rẹ̀ lè sọ̀rọ̀. Wọ́n lè bá kọ̀ọ̀rọ̀ lè ẹnì bá wọ́n bí sílẹ̀ ọ̀nà àgbẹ̀ ìgbà bí ẹ̀sìn ìṣe sọ̀rọ̀ ojúlé ìyá náà àbá. Ọ̀rẹ́ mi dáadáa ti ní ọ̀rẹ́ mi dáadáa ti ní ọ̀rẹ́ ẹ̀yà mi ẹ̀rẹ́. Àwọn bàbá ní ilé ẹ̀mọ́ ní ọ̀rá ọ̀pọ̀ ọ̀la. Ó ń ṣe ìrìn àbá ní ọ̀rá ọ̀pọ̀ ọ̀la. Ó ń ṣe ìrìn àbá ní ọ̀rá ọ̀pọ̀ ọ̀la gbogbo ilé ìjọba tí àká ilẹ̀ ilé àti ìgbọ́ mi ó wà ní ìgbọ́ ó yà mọ́tò gbọ́ lẹ́nu àfáàgbà kan pé ní òun fún mi ní mẹ́ta ní mádàrí tẹ̀ tẹ̀ máa ń pé mo ti gbàgbé ìjọba tó ti rọ̀lẹ́ bóyá kàbára ká bóyá kìlẹ̀kẹ̀ bóyá káfíọ̀ tọ́ba tó wá ṣe tọ́ba tó wá ṣe lórí láyà kan ọwọ́ àtàwọn àbẹ̀ náà ń lọ sí ẹgbẹ́ kan ó ń gbé sáyé ìlú ọkùnrin ìdìbò ìjọba tó wá yà dé báwọn náà ni so ọdún yẹn ti mẹ́kànlá bíyẹn náà ṣe bíyẹn náà ṣe tọ́lá tó pé yáyà kan ọdún tó wà ọdún lọ́wọ́ mẹ́rin mẹ́kànlá bíyẹn mẹ́kànlá tọ́lá tó débi níbi ara rẹ̀ náà rẹ̀ àwọn ara dùmágbẹ́sọ̀ mẹ́kànlá rẹ̀ tó ní mẹ́kànlá báwo náà ó gbé ìsọ̀rọ̀lẹ́ wà rẹ̀ àti mẹ́kànlá báwo rẹ̀ inú mẹ́kànlá yìí ẹ̀dá ọkọ̀ ṣe é àwọn èyí tí gbogbo wa náà mọ̀ pé kò tẹ̀ sí lára rẹ̀ tàbí wọn mọ àwọn òwe ló kù pé wọn fún bílíkì oyè kìíní ìgbóná ìlú ìdàgbé nínú mẹ́ta mẹ́ta láwọn ẹ̀rọ lọ́wọ́ sí ẹ̀rọ àwọn tó kò sí lára rẹ̀ lọ́mọ wa. Ìjọba ẹ̀rọ ẹ̀rọ àdúgbò rẹ̀ alákàtúntò lọ́wọ́ sí àgbà ìlú ìgbóná rẹ̀ àbádá ọ̀gá mẹ́ta ìgbóná rẹ̀ ààrẹ ìwé. Àwọn ẹgbẹ́ ìdílé ẹ̀dá kọ́kọ́ mọ ẹgbẹ́ wọn, èdè ni wọ́n kọ́kọ́ yọ. Mo gbọ́ ọmọ ẹgbẹ́ ni ẹgbẹ́ wà lẹ́yìn. Ẹ́ ṣé ìjọba ìgbà tó ní ọ̀nà ìbẹ̀rẹ̀ wọn ṣé ìjọba ká ṣé ìjọba ìgbà níyà ìṣèlú rẹ̀ ìṣèlú ọ̀gá abálọ́dọ̀ àwọn fẹ́rẹ̀ kò sọ rẹ̀ pé máa ta kùránì kì máa dà ní ẹ ní ẹnu mẹ́tàlá ọdún méjìlá. Ṣé o máa kà ní bèbí ẹ̀sẹ̀ ńlá wa jíṣẹ́ àgbélẹ̀wò ẹ̀sẹ̀ tó lè ní ẹ̀rẹ́ ní púpọ̀? Àwọn òṣèlú ní àwọn ẹ̀sẹ̀ tó lè ní ẹ̀rẹ́ ní púpọ̀ ẹ̀dọ́ bá ṣe ó lè tó lè ní púpọ̀ ọdún méjì ọdún méjìlá ọdún méjì ọdún mọ́kànlá náà. Ṣé o máa ìṣẹ́lẹ̀ ọmọ tó yẹ sẹ́bẹ̀ tó yẹ máa ká ìṣẹ́lẹ̀ ọ̀nàkọ́wò àwọn ìgbẹ́lẹ̀ àpẹẹ̀tẹ́ ìgbà ọkùnrin fúnra rẹ̀ tẹ́lẹ̀ tó kò tí ìdí congregational but ó ní láàárẹ̀ ó ní láàárẹ̀ tó ní kàwé tó dáa ní pé àwọn àti èsì ń wọ́n sọ̀rọ̀ gbogbo ilé òun yóò sí lára rẹ̀ kò lè torí mẹ̀tíṣámà àkọ́ ìwọ̀n tí ó gbọ́ ọdún lẹ́nu sàdáwùsù kò léṣe gbàdúrà ọ̀tá jẹ́ sí ló gbọ́dọ̀ náà kàfé sí mẹ́rin láti lọ àti ọlọ́ta ẹ̀rọ ilé sọ̀kalẹ̀ dúpọ̀ kàbà gbàdúrà kíkà tó wà kàfé ẹ̀ ni wọ́n bẹ̀rù kù ní wọ́n kọ́ra sí wọ́n kàfé ní ìrọ̀kùnrin òṣù lára rẹ̀ òṣù lára rẹ̀ ó di mélòó mẹ́rin nínú thirteen minus four ó di mélòó olùmẹ́sàn náà ìdámọ́ni. Ẹ̀ẹ́ sábà kàá káwọn àfihàn ọ̀rọ̀dà láwọn ìlú níbi ìlú kọ̀ọ̀kan ẹ̀dùn máa tó báyìí. Ìrọ́bọ̀ máa ti kó sí ẹ̀sìn ìgbọ̀ngbẹ̀rù láti ọgbàrá bí Fátíwà ní Ìlọrin lọ́nà bá bá wà àwọn yòókù wọ̀nyí káwọn kéèkì wá ní káwọn ìdàníyàn káwọn ọgbìn àwọn áyà ní ẹ̀rùn ọ̀pẹ́kì wá ní sọ́mọ́ ń sọ̀kalẹ̀ o ọ̀pẹ́kì wá ní sọ́mọ́ ń sọ̀kalẹ̀ o ọ̀run tá a lọ́kà nínú òkìládà fún ọ kọ̀ọ̀kan kùránì kọ̀ọ̀kan àti áyà ní ìsì láàrin kọ̀ọ̀kan kùránì kọ̀ọ̀kan bí áyà ní ìsì láàrin ọlọ́run sọ kùránì kalẹ̀ lọ́wọ́ ó ní lè nìkan ti ọ. Bẹ́ẹ̀ lọ sáré kà. Bẹ́ẹ̀ lọ sáré kà. Èyí ìlú lẹ́jí ọmọ àkọ́ ọ̀gbọ̀n. Ọ̀rọ̀ ìlú ẹlẹ́lẹ́kà. Ó ti lọ bí àwọn tó tó jọ tó fi ṣe àdúrà. Nà èyí ló tó gbà fẹ́ yọ. Bẹ́ẹ̀ lọ fojú kà àtijọ́. Nà èyí tó lè táà lè tó lẹ̀ nínú àwọn mẹ́tàlá tá pọ̀ táà wọn. Náà, ọ̀dọ́ ìlà ti jọ, ọ̀dọ́ ìlà ti jọ, ọ̀dọ́ táàbà rẹ̀ ẹja lọ sọ àwọn ètò lè ó pọ̀ síbù kó wọlé sínú àdúgbò. Àwọn ẹnìkan kà gbogbo wa ń gbọ́ ó dákẹ́ ẹnìkan rẹ̀ kó kà bóyá ayélujára bóyá page by page lọ́wọ́ jíjí ìgbà ìgbèjì ìyẹn ó lájú ìtọ́wọlé àdúgbò lájú olùdé lọ́wọ́ ni olùdókòwò fúdù. Níyẹn kan ó máa kà sí gbogbo wọn bá fẹ́ ká máa gbọ́. Òun náà ó máa ń dúró wọn náà bí ìtọ́ sílé olùdé yìí. Òun ló lè Níyẹn máa kà á, níyẹn kan máa wá tù ú ó pọ̀ sí ìgbò tó wọlé àdúgbò pọ̀ sí ìgbò tó di mẹ́ta. Náà ẹ̀rẹ̀ kan máa kà á káwọn ní kò máa tẹ̀lé ìjẹni tó ń kọ́ wa ó ti lé lè ó ti bẹ̀rẹ̀ òun ló lọ́kọ́ sí ìlú. Ẹ̀rẹ̀ kan máa kà á kó máa ṣe correction ó di márùn-ún. Oríṣà ti bọ̀. Náà. Báyé ìgbàgbọ́ ọ̀ṣẹ́wà àkọ́wò. Yàtọ̀ dáadáa sí òbí ọ̀nà òwò káàkiri ojú ṣẹ̀ lọ́pọ̀pọ̀. Kò ní ìwọ bẹ̀. Ìwọ bẹ̀. Náà. Ayọ́dé nílò la rí ilé Alákọ̀ọ́kọ́ wọ́n ní ọmọ ọ̀tún wọ́n ní ọmọ ọ̀tún ní ọmọ ọ̀tún láì àgbà pé olùlérí wọ́n ní ọmọ ọ̀rẹ́ sí olùlérí títí lẹ́yìn ọmọ àkàrà káwọn yòókù ìdáfẹ́ olùdẹ́ta lẹ́yìn ọmọ ọ̀tún lọ́mọ ìfẹ́ sí rẹ̀ olùlẹ́rìn. Lẹ́yìn ọmọ ọ̀tún láwọn ọmọ ọ̀dà tó wà pẹ̀lú olùwárò máa àwọn èèyàn náà ní ó wọlé ọmọ ẹ̀ ó fi àwọn tí òun sọ̀rọ̀ tí ẹni tó sì gbọ́ tó wà láàrin wọn tó sì gbọ́ ní ààrẹ tó bá rí i tó jẹ́ pé wọ́n gbà ọjọ́ tó ń ọ̀sẹ̀ wà pa ṣe ẹgbẹ́ mẹ́fà mẹ́fẹ̀ẹ́fà yìí ètò ọ̀tá àwọn aṣọ mẹ́sàn ni pé kí o ṣe mọ bí aṣọ yìí mo á fẹ́ dúró nínú wọn bẹ́ẹ̀ ní ìlú wọn bẹ́ẹ̀ èyí ń bá àgbèlè lè tó sì sì ń lè là ń ká ìṣe ọ̀rọ̀ lẹ́yìn ìlà ń sọ ọ̀rọ̀ bí làwọn sọ. Kí ló bẹ̀rẹ̀ mẹ́ta ló lọ rẹ̀? Ó wọ ilé rẹ̀. Ó yà sábà lóko lórí ìgbà àkọ́dá kan ọ̀rọ̀ tó àti ìlànà sílẹ̀ olórí ìjẹ̀pọ̀ lórí. ọ̀rọ̀ àjòkó ìwádìí kọ́ làǹkà èyí wà sí náà ìtọ́jú àǹdè. láìláńlá ìlàlá láìláńlá ìlàlá láìláńlá ìlàlá. kí ló dé? gbígbí ni wọ́n rí. ẹni ń ta kọ̀ọ̀rọ̀ ní ṣé ẹni ń lọ́dún kò lọ́dún láìláńlá àbí wọ́n fẹ́ sọ́ọ́lẹ̀ àbí wọ́n bí bàbá kí làwọn náà ṣe gbogbo ìgbà rẹ̀ ṣòrí ló márùn-ún láka ọmọ àwọn ìlú ìfẹ́ lọ ti ìlú sí ìrẹ́ pọ̀. Títọ́ fún wọn ní ìlú yàrá ti síbọ̀, ọ̀rẹ́ bàtà ìgbà ti ti lọ. Nípa ti àpẹẹrẹ nígbà tí a fojú àkàn, àwọn arúgbó ẹ̀rọ agbègbè lè lè ṣé kí ló ní bẹ́ẹ̀ ló fi wá àtúbọ̀ àwa náà ti díkìrì náà bọ̀ ẹ̀rọ̀dọ́ra márùn-ún láti sọ àti méjì ta ọ̀tọ̀ lóṣù ẹ̀rọ̀dájú ìbẹ̀wò fúnra wọn. àwọn àbá sọ̀rọ̀ lórí márùn-ún ó bẹ̀rẹ̀ pé kò sẹ́ tó que tẹ̀síwìrì rẹ̀ lẹ́nu lọ́wọ́nù lè ṣáà rẹ̀ tẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ a tẹ̀síwìrì lápọ̀ rẹ̀ lákà ìgbà por lọ bẹ̀rẹ̀ sùn àti pé ìyẹn bá tó ṣe bá tó ṣe ọdún èèyàn ní ipa àpàdé kẹ́nìkan bẹ́ẹ̀ pé gbogbo tó bá ti jẹ́ sàánú ní kíkọ́ yóò ti fẹ́ kó oríṣi ìran mẹ́ta nínú márùn-ún ta sọ yóò ti fẹ́ kó sínú yóò ti fẹ́ kó sínú sàánú ẹnìkan kéèyàn ẹnìkan tó wá ń tó ṣe ẹ́ ẹnìkan wá ń tó ṣe tó gbé nìṣe ó ti fẹ́ pé oríṣi máa rẹ̀ lẹ́ta ẹ̀jẹ̀ tó gbé nìṣe nígbà tí wọ́n gbé rẹ̀ kùránì kùránì náà lè fi lọ rẹ̀ àmọ́ wá sí táǹṣe yìí tí èsì pé à ń bí owó ipò àbí ńlá láti bàbá àbí rẹ̀ káwọn èèyàn òun náà wọn ló ń bí sí ìlú lórí ìdúgbò buhari náà là sọ olùdó ẹgbẹ́ ìka buhari tó ń torí ìtumọ̀ rẹ̀ pẹ̀lú lórí ìtumọ̀ buhari náà là sọ òwòlú ẹ̀. pọ̀lùsí títí wọlé rẹ̀ ìgbésẹ̀ bẹ̀rẹ̀ àkọ́wò. Ẹni wọ́n mọ̀ ní àyàfi ìgbésẹ̀ ìgbésẹ̀ orílẹ̀ tó ń dá ọlọ́run. Èdíkì bẹ́ẹ̀ la ilaha illallah la ilaha illallah díkì bẹ́ẹ̀ ni. Bọ̀dì kí ló lè yọ ìlú ìkú bẹ́ẹ̀ tí ìfẹ́ sọ ọ̀dọ́ ní polifẹ́sà. Ṣé ìwáyà mi tó ní yẹ̀kúrú lọ́wọ́ wọn dá ọlọ́run? Ẹ̀yà Títí gbogbo àwọn dáadé ló gbogbo tó láti yìí, àwa ní òṣìlẹ̀ àlèkèṣì kí ni ìgbẹ̀ nínú wa pé àwa jókòó pẹ̀lú àrílẹ̀ àrílẹ̀ lọ́wọ́ jẹ́pẹ̀ ìyáàlè gbogbo rẹ̀ bá wọn. Àwọn ará ilẹ̀ ìgbìyà, ẹ̀yà alóbẹ̀gbọ̀n nígbẹ̀yìn ẹ̀sẹ̀ ìjọ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ìjọ Ọjọ́ ìtàkì ilé ìjọba àwọn yóò dàpọ̀ àwá. Yẹ́n ti ṣe ń gbẹ̀dá ìgbàpọ̀ ọ̀lẹ́rìn àwá. ẹ̀sùn àbẹ́ni èdè ìrẹ̀lú náà Ìjọba tó bá náà ní gbogbo pé jẹ̀mọ́ àyẹ̀rẹ̀ àbí àti àwọn ẹ̀wọ́ láti bó ṣúgbó kí ẹ̀rọ ní ẹ̀rẹ̀ àbí ẹ̀pà àwọn ẹ̀wọ́ àwọn aláwọ̀ ní àwọn ẹ̀wọ́ nílùú wọn kí wọ́n lọ́dọ̀ sí ilẹ̀ ìmọ̀jọ́ àṣọ pé tí jẹ̀mọ́ ẹ̀wọ́ àti ìkọba ti dé Saudi àbí ní kọ́ọ̀rì state àbí ní ìlú tó jọ bẹ́ẹ̀ tọ́jú ìlú sẹ̀ríà ìsìláàmù tó wá sí pẹ́tẹ́tẹ́ òun fẹ́ lọ́jọ́

ẹlọ́pọ̀ sẹ́ẹ̀tì pẹ́sẹ́ẹ̀tì léjì o ẹ̀sùn pé àwọn ọ̀dọ́ ẹgbẹ́ ìṣẹ́ àbáwọn láti dúró tẹ́lẹ̀ tí ó ṣe dúró ra wọn kò sí ìlú àwọn pé ilé ìgbókọ̀ pọ̀ òṣèlú ó wá jẹ́ bàrọ̀ ọkùnrin àbújẹ́ ta àwọn àbújẹ́ tfc àbújẹ́ fd àbújẹ́ gbogbo tó bá lòwò ní jẹ́ bá wọn tẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ẹni tó bá lòwò ní jẹ́ náà ó wá pọ̀ òṣèlú dáadáa tí òun lẹ́wà ju ní kan ní gbogbo ìgbẹ́ títí kọ́dà ẹni tó lórí ara Muhammad rahimahullah tó tó kó ní first president àbí àyẹ̀dọ̀ sí àbí nàìjíríà tó ẹ fi tààrùn nìkan tó ń tọ́ ọkùnrin aláàdá ní ìyí ó lọ wá ní kó wá bà nípa gọ́ọ̀mẹ́ntì ẹgbẹ́ àwọn ọmọ náà wà tó jìnà síra wọn ó jìnà síra wọn ẹ̀wá ni wọ́n sáré lórí ìsàlàjọba ẹ̀ lọ́nà ìsàlàjọba nàìjíríà kí ó lè ẹbí tí ó rántọ̀ ló ti ká dìbò àtẹ́kàrẹ́ àti àwọn olùdarí kan tó ní sọ di àwọn àtàlí ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Yorùbá ṣíṣe àwọn olóòtẹ̀ fáwọn ọmọ lẹ́nu lẹ́yìn òkúgbé tẹ́lá tí bá kọ̀ tẹ́mù wọn aláfẹ́ ìjìlẹ̀ tí bá kọ̀ tẹ́mù wọn àtúnṣe wà láàrin wọn dáa èsì kí n jọba ẹni bí kàwé dáa bí àwọn tọ̀dọ̀ tí wá ní ìfọ́n ti lè láti pọ̀ pé ìjọ́ náà lè jẹ́ ìpínlẹ̀ tó sàárẹ̀ láti sọmọ àtijọ́ náà kò ti sí mọ́ so àwọn ní manhaj tọ́rọ tí ti dáwà tọ́rọ sí ìgbà fún wa àwọn àti ìsọ ní pé ní àtìlẹ́yà àwọn àti ìtàn ara àwọn aláàrẹ àwọn bí èdè súnà tí ní àjọ máa fọwọ́sowọ́pọ̀ láti lè àtìkò ìdáàbòbò sọ́nà wọ̀nyá ń sọ̀sọ̀gbà àdúrà bá àdọ̀rọ̀ tí má ẹ̀sìtàláfìlà sí ààbà wa àtúnra wọn sí àìyí náà kò sí bí àìyí náà kò sí bí ó yàtọ̀ sí àwọn ẹlẹ́gbẹ́ alásàrá tí ó yàtọ̀ yàtọ̀tọ̀ síra wọn so àwọn oníbàwọn kọ̀tẹ́mù wọn o àwọn tó ti kọ̀tẹ́mù wa nínú àwọn ìyókù yé ẹ̀rí orí báyìí ẹgbẹ̀rẹ̀ yóò lọ wọ́n ti lọ wọ́n jápa ọlọ́wọ́ máa padà ìgbòwọ́ òsì ìjọba sí àwọn ìsọ́nàtà sọ̀hẹ́ أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه الغفور الرحيم أنا àkọ́lọ́gbà wọn ta àwọn olùbánisọ̀rọ̀ wa kọ́lọ́gbà tí wọ́n ní ẹ̀sọ́ lórí lẹ́yìn pé wọ́n bá wà yẹn náà mọ̀tò wa náà ní ẹ̀kọ́ ẹgbẹ́ tó kún tí ó ti máa tẹ́ dànù àkọ́lọ́gbà wa ti àlékún dáadáa wọn orí tí máa ti ń tẹ́ dànù ìkan kí ìkan nù èrò tí nǹkan kí nǹkan nínú gbogbo ti wọ́n bá bá ṣàlàyé nínú àdìsá nẹ́bíwá Muhammad sallallahu alaihi wa sallam látòkè ìbílẹ̀ àbí ọlọ́run wa sùhánù wa ta'ala kó mọ́ sàjẹ́ kí ẹ̀dá fún adé dáadáa wọ̀lá dáadáa ìlọ́wọ́. Insha Allah báyìí à ń lọ síbi àgbo ìbéèrè àti ìdáhùn fún ìtẹ́jú tí ó kù ju owó aláàbí máa ń lò. Àwọn ọkùnrin tá níbèrè kí a dáwọ́ látọ̀dọ̀ àwọn obìnrin kí a máa fìwé wá tẹ́lẹ̀ pẹ̀lú kíkọ́ bá ti máa ṣe. Àwọn táwọn ní ìbéèrè láti dáná látàwọn ọkùnrin kí á wọlé lánàáwọ́ lè o káfí mú nọ́mbà náà nọ́mbà one nọ́mbà two nọ́mbà three four five. Ah, ká tó máa gba ìbéèrè àwọn ìkéde tí a ní àrígẹ́ bí a ti rí ẹgbẹ́ tó lọ ní mọ́sáàtì ní ẹ̀kọ́ ẹlẹ́ ọlọ́run bá kó wa san àwọn elétò mọ́sáàtì ní ẹ̀sán lórí. àwọn akéèké látọ̀dọ̀ àwọn àwọn kọmitì tí wọ́n mójútó àwọn ọmọ adúmọ́jọ́ àwọn tí ìṣe ní mọ́sáàtì wọ́n gbà lérò láti ṣe ayẹyẹ get together ìkójọpọ̀ fún wa nígbà tí ní ọjọ́ kejì ọdún ọdún àwẹ̀ tí àwọn àmọ́ ìgbọ́nà ọba fún ìtàjẹ́ kí ó bá ẹ̀ bàbá wa ní ẹ̀rọ àlàáfíà. àní tí a bá lè fi táàlì gbé kalẹ̀ táàlì fi àwọn kọ́mítì lọ́wọ́ láti fi lé ìkúnlọ́wọ́ tí nǹkan náà fi rí bó ti ẹ̀kọ́ rí àìtàbánilágbára ìyàwó tá a bá ní ẹlòmíì gẹ́gẹ́ ìjàkùkà lòun pé wá ẹlòmíì gẹ́gẹ́ ní màlúù àbùsí sí àwọn ẹ̀kọ́ mu bákan náà àwọn ọmọ yìí àwọn kọmitì níjà wọn bọ máa gbé wọn bọ kan kí a máa fún wọn kí wọn máa san government hundred naira kí wọn máa wá fún àwọn wọn ti mọ àwọn tí wọn máa fún ẹ máa rí àwọn tí a máa rí wùmí fún àwọn kọmitì àwọn kéèké òkè wọn ti gbà kó tó di ọ̀sẹ̀ kan kó tó di ọ̀rọ̀ bọ́ọ̀lù ti parí kẹwàá wà kí ó ṣe rọrùn. Bákanáà mẹ́fà tí máa ń kéde ní àwọn ẹ̀kọ́ ọmọ rẹ̀. Bákanáà ṣe àgbẹ́wà tí máa ń kéde gbogbo wa, àwọn ìjókòó wà yìí, so àwọn jíà tí àwọn àmì ìjókòó àti pé ti di ìpínlẹ̀ àtàkógún jíà àyíká àtà ó tún padà olùpadà dúró náà ni nígbà arígbó lọ́dún sí àwùjọ bíi lọ́sẹ̀ méjì lọ àti ìrìnbẹ̀rẹ̀ ibi tẹ́ǹtì wa náà rí tamá ẹlẹ́kùn tẹ́ǹtì wa náà ti bàjẹ́ à ń pèpè àti àmì ẹni tó bá lè lọ́wọ́ pé tán àbí tí ìwé ẹ̀mí láyé ni kí a máa dá sí kọ́ ọ̀pá kí ó sàánú ẹnì kọ̀ọ̀kan wa ọ̀dàdá ìlà ìjọba. náà nọ́mbà wán ìjọba tó ń kùnú ìdíje táwa ti lọ lọ́kùnrin ọ̀fẹ́ àbílẹ̀ a tó mọ̀ pé àwọn ò ní àjọ wọn ní àjọ tó lè ti ọ̀rọ̀ tí àwọn bá gbọ́ ǹjẹ́ àwọn irú àwọn báyìí ǹjẹ́ wọ́n lè sọ pé kò sí ibi tí àwọn òjìlè gbọ́ wà sí tó irú àwọn ìpínlẹ̀ òkú làwọn yẹn lè ládámù tó lè fi kọ́ kúrò nínú alámọ́bẹ̀rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ nínú ìfẹ́ ọ̀sán ọ̀jẹ̀ nípa àwọn tí yé bá ń ṣe eh, ọ̀rọ̀ ètò òṣèlú láì máa ń dá ọ̀pọ̀ ìṣíríkù eh, tó bá tó bá tó mẹ́yìn ẹ̀jẹ̀ sọ ah, òun kò ń fẹ́ kó sí kíkù báyìí òun fẹ́ kó sí ìtọ́ báyìí ìyẹn ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó lè ẹgbàáyàn lórí àárín agbára ní agbáni kíríkù tí àwọn táàmù ń tẹnubà ẹgbẹ́ àwọn tó bá ti tó bá ti tọ́ bẹ̀rù tí wọ́n fẹ́ wọ́n fẹ́ tó bá ìdáàbọ̀n rẹ̀. Àwọn ìmọ̀ràn ọ̀sán. Mo fẹ́ bèèrè nípa àlàyé ọ̀rọ̀ nípa òtún kàfà ẹ̀lú mọ́tàfẹ́ ẹ̀jọ́ fẹ́ẹ́ tí wọ́n kàrẹ́ ẹ̀rẹ́kùnrin ẹ̀kọ́ bàjẹ́. Ẹ dákọ̀ nípa àlàyé tẹ̀sí fún wa pé àwọn ẹ̀sán mọ́ sí tètè jáde ní wọ́n ti ṣòwò. Ká ní wọ́n sá sí sí àwọn oníbíjà bóyá wọ́n sálámọ̀ wọ́n ti túwà lálá ọ̀lẹ́ àmìlélá. Ìyá lè láti mọ̀ bẹ́ẹ̀ ni pé ṣíṣẹ́ jáde ẹláwò ní wá fẹ́ẹ̀fẹ́ tàbí wọ́n máa ń ka kùránù wọ́n máa yé sí fún kùránù tí ìyẹn jẹ́ ìwọ̀dé ẹgbẹ́gbọ́n wà lórí ọ̀sí bọ́dà ní ilé ìgbóná ní àwà ní ẹni tó ní ìjọba ìṣẹ́ jọ́nà máa ní ìtàkùnkùnà lábá ti gba rí náà àwọn bọ́tà tí ó wà bẹ́ òun tó gbọ́n ọ̀rọ̀ ní ìṣúgbọ́lá tó ní ìṣọ́ ní ìṣẹ́kọ̀ọ́ ní ọjà mi. Dámàrà fáìlì. Ìbéèrè ìdèmí nípa àwọn ẹlẹ́gbẹ́ ọ̀rẹ́ mi tí ọ̀rẹ́ tẹ̀lé jẹ́ nípa àwọn àdáhùn tẹ̀sí ìyá wa wà nínú wọn. ìjẹ́rú wa tí ìyàn wà nínú wọn àmọ́ tí ìyàn ń ṣe nípa ìdákùnrin àrò àkùnrin náà fún wọn bá wọn. ìjẹ́sẹ̀ tí mo lò jẹ́ ìyàn wà yẹn tọ́tọ́ yẹn ti ìyàn máa tẹ̀sí àdáhùn lẹ́gbẹ́. Bẹ́ẹ̀ máa ti sọ́yà máa ti wọ́n lè yọrí sí kárí lọ́ba fẹ́rù. Ẹgbẹ́ tó bá lọ tó bá dé tó yóò rí.

Àríwọ̀fẹ́ kọkà bá rọ̀ fún ẹ̀yìn ọ̀rọ̀ tó kà sí lọ́rọ̀ fún ìjọ inú rẹ̀. Ó máa ti sọ sí kí wọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní àríwọ̀ tó lọ́pọ̀. Nítorí ìjọba ẹlẹ́gbẹ̀ẹ́ tó pé àwọn ọ̀pọ̀lọpọ̀ pé ìmọ̀ wọ́n ti máa jáde ní ìlú ní ìgbẹ́ tó ṣe agbára láti ṣe wọ́n ti ṣe àwọn ọ̀tọ̀ mẹ́ta. Àwọn ìrìnàṣà tó bẹ náà, ó ti gbà á ọ̀ àgbẹ́ta ti ṣe àwọn pàpẹ́ ìmọ̀lú sí pé àgbẹ́ òṣìṣàjì lọ́ta àwọn ọmọ ọ̀dá ọdún lọ́ta ọ̀pọ̀ ní ẹ̀rọ ìgbẹ́ta wá Ẹ̀tọ́ tí ẹ̀tọ́ tí ìjọba wọn, wọ́n ṣe mọ̀ ní ìjẹ̀ ìyàtọ̀.

láti ọ̀dọ̀ àwọn obìnrin wọ́n ní jẹ́rú ẹ̀sẹ̀ tí kò dá kí ẹ̀mọ̀ kan kò láti àtẹ̀yìn lọ tó dé wọ́n ní sáwọn ẹ̀sẹ̀ fígbò ọmọ ẹ̀sọ́ máa ń gbé wọn ti kà á látòkè wálẹ̀ ẹ̀sùn pé láti sàlẹ̀ lọ tó dé ìpínlẹ̀ káàkiri ní ìtẹ́ẹ̀fẹ́ parí rẹ̀ àwọn tó takùrárì láti látòrí kò tí tàbí rẹ̀ pé ibi kí àyà parí sí tí ọ̀rá bí àyà rẹ̀ láti tó parí sí tó kọ̀kọ́ rẹ̀ sí yọ̀tọ̀ iṣẹ́ ìfowópamọ́sí láti ráìtì lọ sílẹ̀ tí ó àpàkì láti lẹ́sì lọ sí ráìtì èyí ò lásọ pé olùsọ́ọ̀tọ̀ òdì káàfíà àmọ́ pé ọjọ́ àlejò náà Níbi lóòrò ìgbò rẹ̀. Láti ìwọ́n látọ́ lápọ̀lọ̀ nípa yìí, ó ti ẹgbẹ́ kò ní dáa. Wọ́n máa lọ sí ìpínlẹ̀ tó dáadáa, wọ́n máa ń gbé látẹ́yìn láti àyà tó parí lọ́dún lọ́dún. Láti àmọ́ Ilé ìgbà ìbí, ilé ìpọ́lẹ̀ ìwẹ̀, pọ̀tà ayábà ayà, ó fún ìlú, ayá by ayá. Ẹ̀rẹ̀ aláyàtọ̀ ọ̀lọ́bí ọmọ ìlú àbú kókó wá ní àhàdì kí ló máa rí rẹ̀ dáàbù fún àkà dáàbù ha alẹ́ àbá káàbù. Harfa bi harfi yana iya ka kauma za ku yi ka kauma kware rasa hauka kufu jiri ba kuma ne wasu ne ya fita wani haɗin da shani ya kawo da sa rashi da shani ya kawo da sa a yi aurewa wani ne a yi aurewa wani ne yau ku shi problem ku shi problem sai kun ba kun ba a ba da ke tankiyo da shi Àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ tí ẹ ṣù tàbí dàbí wọn ò lè ọjà kẹ́ tó wà tàbílù tàbí fún wọn ní total condemnation. But àwọn sójà tí wà pé wọ́n lè ìyà tó ṣe kéèyàn lè ìyà tó ṣe lè tí ó yàtọ̀ sí total condemnation.

ẹ̀họ́n wọ́de ìwọ́de òṣìlò láàrin ìdí compensation láìláì àgbọ̀dọ̀ haram kò bá ibi kẹ́mú ní ó bá ọ̀dọ̀ tiwa yìí kò bá ibi kẹ́mú lọ́la kò bá kú kẹ́mú ó là á lórí ìdí ọmọ ẹgbẹ́ wọn tó bá wọn mọ́ tí ọmọ yìí torí fòrò tó àgbọ̀ ayé débí báyìí wọ́n àwọn bá ṣe kò bá àyẹ̀wò ẹ̀tọ́ ìrìn tó ti ọ̀lọ́wọ́ àti nílé ara àwọn ẹ̀yẹ́ yóò jẹ́ ọdún òfin pàpẹ́ ọdún ẹ̀tọ́ tọ̀fẹ́ṣe ìjọ tí ìjáàmù ṣẹlẹ̀ tí lọ rẹ̀ ìgbàgbogbo ọ̀ṣẹlẹ̀ tí bàtà ìwà bẹ̀ àwọn àgbàwọ̀ tó kún àwọn ṣàbáàmù àti èkó lọ́wọ́ ṣùgbọ́n àlẹ́ ilé láti tọ́kù àti ilé láti alọ́rẹ́ ti pọ́sù àwọn ìgbẹ́ ti pọ́sù ilẹ̀ àdíbáwọ̀ àwọn pàwọ̀ ṣàbáwọ̀ sílẹ̀ àwọn ilé ìṣìṣẹ́ torí kí ni torí lọ́bá wọ́ ìdí láti tẹ̀lé àwọn olùrọ̀ lọ́jà àgbà lọ́wọ́ bọ́ọ̀sì wọ́n ní gọ́ọ̀mẹ́ntà àfọ́lú wọn náà wọ́n sì ti gọ́ọ̀mẹ́ntà àfọ́lú wọlé gbogbo wọ́n sì láti lọ sókè báyìí wọ́n sì sì lọ kò tó lè ní mẹ́ta táwọn ẹ̀ẹ́dẹ̀ta àwọn ẹ̀ẹ́dẹ̀tọ̀jọ́ àbáwọn ẹ̀ẹ́dẹ̀mẹ́jì àti ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀bá èyí sì pé abẹ́ òru tù kìkẹ́ tó ẹ tó bá sọ pé kò sọ aráàlú bá rẹ̀ sílẹ̀ àwọn bàbá láàárọ̀ èdè tí kò ṣe lọ́nà tí ò fi ní àìjáàkì rẹ̀ máa lọ́wọ́ wọ́n bá àìjáàkì rẹ̀ máa lọ́wọ́ gbogbo ẹ̀ tó bá lóògùn bẹ́ẹ̀ àwọn tó wọ́n líìdì rẹ̀ wọ́n lè pẹ̀lú àwọn ènìyàn ẹgbẹ́ àwọn tí ẹbí wá ṣe wàhálà kò tẹ́kù rárá àtọ́rọ̀ wọ́n ṣe nínú ìjọba ìgbà wọ́n lè yàtọ̀ sí kí ẹgbẹ́ wọ́n ṣe wọ́n ṣe yàtọ̀ kọ́bìrì àti bá wọn sọ́kù sí mọ́ kí ẹgbẹ́ ní ẹgbẹ́ àkọ́ tẹ́kù wọ́n sí èyí ni ti tẹ̀bíkì sílé kí ẹgbẹ́ wọ́n lẹ́yìn tí wọ́n lẹ́ jáde òjìdí mùsùlùmí àṣìṣe nílé yìí ẹ̀yìn èrò pé wọ́n ń wí bẹ́ẹ̀ ọlẹ́ ẹ̀yà mú sí wọn lẹ́nu pé wọ́n ń wí bẹ́ẹ̀ àtúnṣe fọ́nmẹ́lì àtúnṣe ẹni tí ó bá dìjà lẹ́kọ̀ọ́ lè di mùsùlùmí àbíbálẹ̀ ìlú tí ó pè èèyàn ló wọ́n wí bẹ́ẹ̀ alàbá pè lọ́wọ́ wá wí bẹ́ẹ̀ ẹgbẹ́ wọ́n tẹ́lẹ̀ àtúnṣe ìyẹn náà tó láti kọ̀ ẹ̀ wọn wọ́n lọ àdísù parí lórí pẹ́lẹ̀ àdísù parí ní bàbá bàbá ìlà àbá àbá lórí pẹ́lẹ̀ ìlú náà ní ìdí àtúnṣe pẹ̀lú contemplation náà yẹn àbá òun láti kápa ní láti ìdára bọ̀dá ìbẹ́ẹ̀ni àti ìwá máa ní ìlú máa bọ̀dá wà bá ní kò lẹ́sẹ̀ lẹ́ kò sí mọ́sánásí láti lè ṣe ìkáàkù kò sí mọ́sánásí láti lè ṣe ìkáàkù àwọn mẹ́ta olóbi àjì gbogbo mọ́sánásí lógún bákẹ̀rẹ̀ àti bàbá mi ní àtijọ́ ń pè báyìí bákẹ̀rẹ̀ náà ọ̀rọ̀ àti ìwà ìpàṣẹ ìdájọ́ bóyá bẹ́ẹ̀ ti kọ̀ láti sí jòkó kò sí tó rọ́ bẹ́ẹ̀ ọlọ́run àti ìrẹ̀ bí ìṣẹ̀lẹ̀ tàbí ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ bá mú ọlọ́bẹ̀rẹ̀ kò sí pọ́bẹ̀kù bẹ́ẹ̀ tàbánú ìṣẹ́ láti wà lórí sọ́nà márùn-ún àti ìrọ̀sọ́lá pẹ̀ṣẹ́lá àkọ́kọ́ dánà ní ìbàkálẹ̀ ibi kéwìlá kòránì láti bẹ̀rẹ̀ kòránì láti máa bí náà ẹjọ́ ìwọ̀n bí ló kìí bá gbọ́wà sí ọ̀rọ̀ tí àwọn àfáàtọ̀ kò takò ṣe áàlù tó bá ti wá nínú wá àti ẹ̀kọ́ tó lọ́wọ́ láti dápọ̀ kò sílẹ̀ so but tó bá jẹ́ pé ìṣáàtì pé èmi náà sọ pé ẹ̀ẹ́dìjì báyìí àbí tí ó lábà jọba ilé àtàtọ́wò kò sí lọ tó bẹ́ẹ̀ ti wá sí ẹlẹ́gbẹ̀ẹ́ dáwọn wà dáadáa ẹgbẹ́jà jáde ẹ̀dá máa ẹ̀bá káwọn máa fún ọ́ lápòjú lápòjú rẹ̀ so káwọn kọ́ wà sí rẹ̀ kò sílẹ̀ yìí bẹ́ẹ̀ ẹnu ní tó wá ti olóṣèlú tó ti tẹ̀jẹ́ kújẹ tó bẹ́ẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó bá padà sọ́dọ̀ ọlọ́run tó ti túbá kò sí ìkàkọ́kọ́ ọlọ́run ọlọ́run gbà tuntun bá rẹ̀ àbá òun olówó tó gbé ó ti dìbà padà èdè ni o kò sí tó kọ́ ọlọ́run ilé yìí wọ̀ àwọn tó gbowó wọn àbáwọn tó jí wọn wọn pàtó ọjọ́ gbígbé àṣìṣe àbá wọn àbá ìtúpá sọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ bá nígbà bá ẹ إلى العلالات شروع عند شعر أبيه عزة وأدون ذلك لمن يشاء يقضى الله بالإجتماع كما أراه في àmọ́ ẹ̀tọ́ tó wà láàrin wa àtọ́ ọmọ ádámà ẹ̀yọ̀ kan àbíjà máa kan ọ̀dà padà náà سبحانك اللهم وبحمدك أنا بجد أنا بجد أنا بجد mẹ́ta ìjọba gbúrùgbùrù dáadáa ọ̀tọ̀ tó jẹ́ pẹ̀lú ṣàhádà tó lọ́gbẹ́ fún ọ̀tọ̀ tó ti ṣe gbèsè àwọn ará ní èrú àṣọ ní o wọ́n máa sọ gbèsè ní o tó bá bá gbé oṣù gbèsè yóò lè kọ́ fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀sùn ìyẹn tó kúrò ní ládàá lẹ́nu tó ṣàhádà ní áṣírò tó ti ṣe lórí ojú ayé ní ojú ládàá rẹ̀ àmọ́ ọba ìṣe rẹ̀ ní o dáa سبحانك اللهم وبحمدك إن شاء الله لا إله